الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم للذين يؤمنون من نسائهم تربص أربعة أشهر فإن فاءوا فإن الله غفور رحيم وإن عزموا الطلاق فإن الله سميع عليم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 ẹgbẹ́ tó ọlọ́run ọba àdúgbò tó ọlọ́run ọba ọba tí منها Ini lórí tó àwọn èèyàn ṣe nǹkan wọn á padà sí pé ṣíṣe nǹkan lórí wà lọ àbí nǹkan tó ń lò wọn kì í ṣe wọn àìsí rẹ̀ ló lè owó náà ó sì ti búra àṣàlàyé ìdí ìṣẹ̀lẹ̀ àká orí pé gbogbo ẹgbẹ́ yóò sì tó ẹgbẹ́ yóò sì kàfàrà ara ti wọ́n káfọ́ rẹ̀ ọlọ́run ọba ní ọlá ní ọlọ́run á sọ̀rọ̀ nípa àwọn ẹni tí wọ́n ń búra lórí pé àwọn òbí súnmọ́ àyà wọn bóyá èdè àìyedè ṣẹlẹ̀ láàrin tọkọtaya ọkọ wa búra pé òun kì súnmọ́ ìyàwó ní ìdájọ́ rẹ̀. Ó tó ipá kan tí àgbà ayò sọ nínú ìgbésẹ̀ báyìí. Ọ̀pọ̀ inú àwáyé ni tí ọkàn máa gbóná tí ìbínú bá ṣẹlẹ̀. Bákan méjì àgbà tó sí mẹ́ta ẹni tó búra pé òun ní súnmọ́ ìyàwó rẹ̀ nínú kọjá pé kò sí ẹ̀wù rẹ̀ kò kú sí wọ́n sọ pé mo fi ọlọ́run ọba búra òun ní súnmọ́ ọmọ fúgbà báyìí mo fi bá sí ọkàn ní mo fi ọlọ́run búra àbí kó búra kò ní súnmọ́yàwó rẹ̀ kó fásitì sí ṣùgbọ́n àsìkò tó fi sí o tó ó lé ní ogójì ọjọ́ ó lé ní kí ogójì ọjọ́ forty days tàbí bá ti búra kò ní súnmọ́yàwó rẹ̀ àsìkò tó kù kò tó ogójì ọjọ́ tó forty days kí ni yóò máa jẹ́ irú ìdájọ́ ọkùnrin bẹ́ẹ̀ ọlọ́wọ́ máa ní kọ́lá ní lẹ́lẹ́dínà yóò lọ́nà ní ìdájọ́ ìtàwọn ọmọ sọ̀rọ̀ àwọn àṣà gbogbo àwọn ẹni tí wọ́n búra lórí pé àwọn ò ní súnmọ́ àyà àwọn tí wọ́n búra látàrí ilé á lọ wọn lára tí wọ́n dúró de oṣù mẹ́rin akọni oṣù mẹ́rin wọ́n fẹ́ sọ fún ọ̀sán fún ọ̀sán lórí ọ̀dọ́ oṣù mẹ́rin ó ṣe ti tọ́jú pé búra tó búra fún oṣù ọlọ́wọ́ àlejò ọláyé ẹni tó bá búra owó àwọn ẹni tí wọ́n búra báwọn ní súnmọ́ ara wọn lófin ìṣẹ̀ríà ọlọ́wọ́ bá fòpin sí pé ká ń lọ́wọ́ lára bí oṣù mẹ́rin tó bá jẹ́ pé ìbúra tó búra kò tó sùn mẹ́rin tẹ́lẹ̀ náà ẹ̀yọ̀ kò ní ìwọ̀n ìyẹn ní pé láti búra oṣù kan ní ìbúra ọ̀tọ̀ láti láti tó sùn náà bá tó ìbúra rẹ̀ ti parí náà. Àwọn olùmọ̀jì ìdájọ́ tí ń ṣẹlẹ̀ àǹsọ́ndì nípa kọ́fí olóòjì súnmọ́ ìyàwó tí ọ̀rọ̀ bá sí ìdíwọ́ kìí ṣẹlẹ̀ àfaramájò. Bọ́lá àlàáfíà látàgbà ìyàwó àbí látàgbà ọ̀pọ̀. Ó máa ń ṣẹlẹ̀ bóyá ètò ìlera kan wà tá a gbọ́dọ̀ mójútó gẹ́gẹ́ bí wọ́n ń lọ irú ọ̀gbọ́n ìsúnmọ́ ara wọn ilé ìwé ṣe ní ṣẹ̀rí àwọn sọ̀rọ̀ ilé nípa pé àìgbọ́ ẹni yé àbí nǹkan kan ó ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ìmọ̀ ọkọ mi ní olùkọ́ àtọ̀wò ní súnmọ́ ìyàwó. àwọn olùmọ̀ ní tọ́lá pé ojú kúra kò pé oṣù mẹ́rin ìfúnfúnra ìwúra fúnfúnra lórí iyọ̀ kò oṣù mẹ́rin irú obìnrin bẹ́ẹ̀ ló fi ṣẹ̀lẹ̀ àwọn kò sùn kò sì sùn gbogbo àtúnṣe dábàá sí ká máa ṣàtúnṣe láàrin oṣù mẹ́rin ọ̀hún àbí láàrin ìkéwu lọ́rọ̀ bá ti ká sì lé bá ti ná gbọ́ra wọn yé àtàwọn olùdá àwọn ọ̀gá láì fi ní ọ̀gbẹ̀yìn rẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá wá rákùsẹ̀ sí ọ́sà ìdarí kanlẹ̀ náà ni wípé òun ní súnmọ́ tọ́ba jẹ́ pé ojú mi ò ní kúlé oṣù mẹ́rin ọlọ́ọ̀bá ti kú pé ẹ̀kọ́ ọjọ́ oṣù mẹ́rin ètò ìṣẹ̀lẹ̀ yìí pé síwájú kí ìsìláàmù ló ń ṣe ọwọ́ àlejò tí àwọn ọkùnrin máa ṣe láàrin àwọn lárúbáwá nínú ìbáṣẹ̀ ó lè búra pọ̀ wọ́n ní súnmọ́ fọ́dún márùn-ún obìnrin sì gbọ́dọ̀ máa dẹ́lá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀. ẹ̀rọ ara rí pé eléyìí àbòsí lọ́jọ́ fún obìnrin a fi ara yí obìnrin ni lọ́lọ́ba á fi aṣọ ìtòsí gbogbo ẹni tẹ́lẹ̀ tó bá yẹ kó búra bẹ́ẹ̀ bí ọba tó sùn mẹ́rin ẹlẹ́wọ̀n gbọ́sọ̀ mọ́rin ní kí ó náà bí ò tó sùn mẹ́rin ń dá a ni pé yana shiga sallah wọ́n padà sí ìsẹ̀mí wọn tọkọtaya ló ṣe yẹ lábẹ́ ẹgbẹ́ ó ti búra kóṣù kan lòó sí wọn ní sọsẹ́ pé kó ju oṣù mẹ́rin àtúnṣe bá wá lẹ́yìn ọ̀sẹ̀ méjì lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́ta ẹgbẹ́ kí n pé ìgbà ó wọ́n ṣe sùúrù àwọn àwọn yóò dúró lórí pẹ̀sọ̀ tó kọ́ ọ̀fẹ́ sí kàfàrà ọ̀wọ́n ní tó sùn tó sùn kan bá pé àwọn màsàkóso ìlú tọ́lá sí lẹ́kọ̀ọ́ sí ní ìlú tó fi ṣẹ̀yà ṣùgbọ́n tá a fẹ́ jù náà ní ká ti sọ fún aláàna ká ṣàtúnṣe ìlú nípa ìlú àárín wọ̀sùlù kẹ́yìn ẹgbẹ́ ṣàtúnṣe oore ni nítorí ìdílé wọ́n ṣàtúnṣe láàrin wọ́n ṣàtúnṣe láàrin tọkọtaya wọ́n padà súnmọ́ aya rẹ̀ ó tó kọ́gbà tó lù ó sì kàn fara ètò ìṣẹ̀lẹ̀ àfàràmọ́ ètò fi dà jùlọ ṣùgbọ́n tó bá tó sì sí lórí bẹ́ẹ̀ náà kò sí tó burú a ní sọ pé ọ̀sẹ̀ lọ ṣùgbọ́n tó bá wá ti pé bóyá kò bùbà àbásìkò tó bù ó lé ní oṣù mẹ́rin wọ́n ah, lọ́wọ́ ní súnmọ́ fún sún mẹ́fà ó lọ́wọ́ ní súnmọ́ fọ́dún kan irú ọkùnrin bẹ́ẹ̀ á lọ lára oṣù mẹ́rin fọ́lápọ̀jẹ́ tó mú òfin òkúta sí kò ní ẹ́ndì ọkùnrin bẹ́ẹ̀ lọ sí pé ní ìsúnmọ́ ọmọ ni tàbí ní ìsúnmọ́ fọ́dún kan lófin ṣẹ̀yà á máa tu a máa rọ̀ á máa tu gbogbo tẹ̀sán pé á máa gbé gbogbo ẹ̀ kò ní tó sùn mẹ́rin tó sùn mẹ́rin bá ti pé ọlọ́ba nípa ń bá wú tó sùn mẹ́rin bá pé wọ́n wá dájú kù ewu lọ́kẹ́ sí mẹ́ lófin ṣẹ̀yà á sì wá sí fún áàtù kọ́ padà kó súnmọ́ ìyàwó rẹ̀ lẹ́yìn oṣù mẹ́rin kúkú oṣù mẹ́rin kúkú. abákanú àwọn olùmọ́ni tó sùn mẹ́rin ba ti pín ní ọba pín oṣù mẹ́rin gẹ́gẹ́ tí ó sì súnmọ́ ẹ̀rọ rẹ̀ látàrí tó búra ìkọsílẹ̀ ti wáyé láàrin wọ́n jẹ́ ìyàwó rẹ̀ wọ́n àwọn àbá kan sọ pé tọ́lákùn bá ìní ìyẹn ni pé ó dìbò obìnrin bá tún lọ́kọ̀ ní kòtò fún ìpẹ́ra wọn padà àwọn kẹ́lẹ́dà àpàṣẹ wípé ìkọsílẹ̀ ìpàdé àti ìtọ́jẹ́ kọ́ lè kó padà ṣùgbọ́n tó tẹ̀wọ̀n jù náà nínú àwọn ọlọ́run àwọn ìmọ̀lẹ́kẹ́ ìkọsílẹ̀ tí wà yín bá ní. tó bá pé oṣù mẹ́rin àwọn àpèjúwò a ṣẹlẹ̀ sí àkókò táwọn olùwọ́ ti di onígbè sí àwọn olùwọ́ nítorí àwọn fúnra ìpín kí lọ fẹ́ kí wọ́n wọ ìyàwó rẹ̀ yìí. pẹ̀lú fáwọn tọ́lá bá ṣe tọ́ gbọ́ tó ṣe kí ni o tọ́ ṣàtúnṣe yóò sì kàn fara ìbúra rẹ̀ ó sì mọ̀ sísẹ̀ ní tọkọtaya wọn lọ. ṣùgbọ́n tọ́ba wá ya ìkànnì pé wọ́n gbà fa òun ò ní súnmọ́ wọn lòun lò. ìjọ wa kú náà ni pé ìwọ ìyàwó kíláwàsì ọmọ fúlọ́ṣọ́ mi. sọ́ọ̀bù gbàgbọ́ tó máa bá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ báyà gbọ́dọ̀ náà bá ní pápá lójú rọ̀ tàbí òun sì mọ́ torí lè ní tíṣẹ́ rí àwọn ọ̀pá ni. tí bá lọ kóhun lè ṣe sùúrù iṣẹ́ tó láti kẹta ní kakọra tó ọkọra wọn lẹ̀ ṣùgbọ́n tó bí ìbánilá ẹni ò lè fara mọ́ ó ti tó dẹ́ lábẹ́ ilé òun ò lè fara mọ́ ó ti tó dẹ́. ṣẹ̀rí òun ní kọ́kọ́ arábìnrin yẹn. Lókè ní Fàyín Azàmù Kọ́lápà bá jẹ́ pé tọ́jú sílẹ̀ ni wọ́n fẹ́ kọ́lẹ̀ kọ́lẹ̀ kọ́ máa bá tiẹ̀ lọ. ìwọ ni kó o fún mi lẹ́kọ̀ọ́ lọ́kọ̀ kò ní kò jẹ́ ẹtún lọ́kọ̀ kò jẹ́ tí ó lọ́kọ̀. lẹ́yìn oṣù mẹ́rin a lè kọ́lẹ̀. àwọn olùmọ́ni tọ́ba wa tún yarí kó òun ní kọ́lẹ̀ nǹkan ọkùnrin ní ìwàdí lọ́nà tí ó ní kọ́lẹ̀. ní òfin ìṣẹ̀yà adájọ́ adájọ́ òfin ṣẹ̀yà ó lágbára láti kọ obìnrin yìí lẹ̀ kọ́ra kọ̀kọ́ ìwọ̀n lọ́pọ̀ ìgbà tó fi wá ti má níbẹ̀ èyí tí máa sẹ́kù náà ní ọ́pṣọ́ wà lọ́dọ̀ obìnrin gbogbo obìnrin láti bóyá òun tún lè máa rò pé à bóyá ká tó wo sí bàbá yìí bóyá wọn kò ní ààrẹ ní bá sọ̀rọ̀ tí ààrẹ olóhùn ọ̀fàrà dá kó sí tó burú ṣùgbọ́n bá tó bá sọ pé ti tó jẹ́ lọ́pọ̀ tó ti kó sùn mẹ́rin tó ti kúrò láyé adájọ́ ní agbára àti kíni àti kóńbẹ́ni ilé lónìtọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run pẹ̀lú agbára ìjọba gbọ́ ọmọbìnrin yìí ẹ̀ ó sì jẹ́ tún kọlẹ̀ náà. obìnrin tó bá kọ́ lẹ́bẹ̀ẹ́ obìnrin náà ṣe é dà àwọn ẹni tó jọmọ́ ìdájọ́ ìjọ padà wá wájú. ṣùgbọ́n gómìnà tó parí ìdá bọ́ọ̀kà rẹ̀ bá rọ̀ wọ́n lè padà ní wọ́n ṣàtúnṣe wọ́n lè pè àwọn ẹ̀ padà ṣùgbọ́n tí ọba tó padà tó bèrè ẹ̀kọ́ ayélujára wọ́tá náà ẹlọ́lọ́wọ́ ọba àlejò aláṣọ ní pé nílẹ̀ nílẹ̀ ìwúlò rẹ̀ nìyí sáré ní tàwọn kò sọ̀rọ̀ àgbà àti kàṣù fún àwọn ẹni tí wọ́n ń búra lórí pé àwọn ò ní súnmọ́ àwọn aya wọn á lọ wọn lára di oṣù mẹ́rin pẹ̀lú báwù tí wọ́n bá ronú pé wàdà tí wọ́n súnmọ́ àwọn obìnrin wọn ní ọ̀nà tó bá tọ́ lófin ṣẹ̀yà ọ̀nà máa ọ̀pọ̀lọ̀ ìfọ́lọ̀pọ̀ bá aláforíjì alíkà àwọn olùmọ̀ká tí wọ́n sọ pé bá tọ́lọ́pàá ti sọ pé tí wọ́n bá ti padà tí wọ́n sì padà súnmọ́ àwọn obìnrin wọn òun ọlọ́ọ̀bọ̀ bá aláforíjì oníjẹ̀rí pé kò ní ìgbà tó kà fara mọ̀ ṣùgbọ́n tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà lọ lé lórí àwọn ìgbìmọ̀ lọ lórí pé yóò sì kà fara mọ̀ yọ tán ìbúra tó kúra òun kẹ́ bá ti sọ lánàá ẹ tó kúra kó wọ́n ní fẹ́ tó wá ní kó tó lóore ìbúra yóò sì aṣọ tànà tí ó ṣe lù mẹ́ta bẹ́ẹ̀ kọ́. فأما عشرة مساكين للناس ثم تطعمون عليكم أو كسوتهم أو تحميل رقبة فلما الذي فصيامه ثلاثة أيام لا تفرج عن من إذا حدث إنه خبر على ميموا tàbí kọjá sọ fún tàbí kọ́kọ́ òkú lọ́rùn ẹ̀rú ọ̀sẹ̀ ń pọ̀ mọ́ tí ọba wa lè sì kan nínú mẹ́tẹ̀ẹ̀ta ìkọ́bà àwọn ẹjọ́ mẹ́ta ilé ìyá máa jẹ́ ẹni tí ó ti pa ìbúra tó búra rẹ̀ ọlọ́pàá bá ní kọlá ní fẹ̀yìn azọ̀mù kọlá àbá fẹ̀yìn azọ̀mù kọlá lọ́ba wa jẹ́ pé kíkọ́ ọ̀lẹ́lọ́wà lọ́kàn rẹ̀ tọ́ba ti gbóṣù mẹ́rin àádùn kò sí ọfẹ́ wọlé ìfarábìnrin rẹ̀ mọ́kúnyàjẹ́ mọ́kú ìnira bá ọlẹ́ kò sí mi ó fún ọkọ̀ òun lọ́pọ̀ nílé ní ìdájọ́ ṣẹ̀ríà lórí irú ìbúra tọ́kọ̀ ìbá búra bẹ́ẹ̀ tó fọlọ́ ọba búra pé òun ní ṣe báyìí àwọn olùmọ̀ wọn kó sábẹ́ eléyìí àwọn àdájọ́ tó fara jọ́ nínú rẹ̀ wọ́n ní tọkùnrin bá máa máa láì sí ìdíwọ́ tí ṣẹlẹ̀ àfaramọ́ tọ́pa obìnrin rẹ̀ tí ò súnmọ́ fún oṣù mẹ́rin tálábìnrin tó sì ní bùkátà sí ṣùgbọ́n kọjá lẹ̀ bọ́yá torí pé ń bí oṣù mẹ́rin arábìnrin lọ́ndà ìṣòyà ọlẹ́tọ̀ àti ìlọ́wájú adájọ́ ìtọ́wà láàrin ìrìn àti lágbádá ni kádájọ́ owó tí ọba sí lẹ́jọ́ kádájọ́ bá sí ìtìtì kú tọ́ba tó láti rẹ̀ kọ́kọ́ lọ súnmọ́ lórí àtọ́bá ń kọ́kútọ̀ tó lọ fẹ́ sí ilẹ̀ sọ́ọ̀kù obìnrin ilẹ̀ kùkù sí ni ọmọ náà tó ń bá wà tọ́ba náà ò ní kọ́ ọ́ lẹ́yìn tó bẹ̀rẹ̀ sí dúró lórí ohun ìgbé pẹ̀lú rẹ̀ mọ́ adájọ́ ní agbára àti kọ́rẹ̀ wípé ìsáàmù ọ̀gá kápára nira wa ọ́ á máa máa ṣe oníkóni títí àjẹ́ pẹ̀lú ọ̀pára mọ́ bákan náà lábẹ́ lè àwọn àwọn afáwọn ní kẹsìrì bá wọn sọ̀rọ̀ wọ́n ní eléyìí mú rọ́mọdù kọ̀ọ̀kan lọ́jọ́ náà ó bá dáhùn nítọ́ka ọmọ ìbátan wà ní kàlífà a máa jáde lóru ọmọ àwọn àṣìbà nígbà táwọn èèyàn bá ń sùn yọ ọmọ kiri káyọ̀ ọmọ òun tí ò sí kẹkẹ tí àwọn èèyàn wà lóda torí pé ìrìnà ti dọ́tọ́ lọ ó fi òun léèrè pé àwọn fún sọ́tà fún ọsọ́ bóòlù sì wò wá sí lóhùn ní àwọn ará kiri ká wọ́n nígbà kan tí wọ́n ti ń lọ ọwọ́ adébì kan ojú òkòkò sinmi ibi tó ti jó òkòkò sinmi ọba gbọ́ arábìnrin kan olùkọ́ nílé tí ń sọ ẹgbẹ́ ọkàn rẹ̀ tí ń sọ ìdààmú tọ́kùnrin tí ń múlò rí wọ́n ní kankan wà láhàá lẹ́yìn wọ́n sọ́jà dàwà nínú. وعرفني أن لا قليل ألائمه قلها عليكم òkùnkùn alẹ́ ìsìnkọ̀ kọ́dà ìdààmú ọkàn mi ní pé ìrírí ẹ̀mí kátàgbọ́ mọ̀ sí ìmúlé mú kọ́mpléènì kọ̀ọ̀kan rẹ̀ tó kò sẹ́ni kankan máa ọkùn mọ̀ sílé àwọn nípa wọn láàyè mo fi ọlọ́wọ́ bá búra lẹ́wọ́lẹ́wọ́ a ní òrọ̀ àti nìkan ó ní bẹ́ẹ̀ bá ti pé kò fi ọlọ́wọ́ pàkúrà bẹ́ẹ̀ bá ṣe pé mo mọ ọlọ́wọ́ bá rí mi mo sì gbá pé ọlọ́wọ́ bá rí mi lórí ìtàbí ha ṣe yí ìjọ wa ní ọlọ́wọ́ àláì ní ìbá gbọ́ pèmí ìwọ ni ìbá ṣèbàjẹ́ kí ni bá ta sí ọgbà lòkà tó àwọn ètí kí á wọn bá ìdí ọba lọ fọmọ rẹ àyà nẹ́bí sọ̀rọ̀ náà àdéhùn sọ́lá máa hàpsà ó ní ìrẹ́ hafsa ó ti lọ ṣèwádìí pé kí ni pírọ́blẹ́mù obìnrin o wọ́n bá lọ́kọ rẹ̀ wà nù àwọn ẹni tí ọwà nù àwọn ògùn ìsìláàmù ọwà nù àwọn sójà tí wọ́n ti rán lọ ògùn ìfàlọ́jà wọn nítorí ní ilé ó ti fẹ́ kó dì wọ́n bá dùn tàtà wá di hafsa ọmọ rẹ̀ ayà lẹ́sọ̀rọ̀ wá di lẹ́yìn kẹ́yìn ìgbà wo lóbìnrin lè fi sùúrù kú rẹ̀ dà ìwáyà kan ní ó ní láàrin oṣù mẹ́rin sí mẹ́fà lálẹ́ ọmọ wa ṣe lófin pé gbogbo ẹni tá a bá ránṣẹ́ tí ò tí ò sí pẹ̀lú ìyàwó yẹn pẹ́ tó lóògùn wọn ò gbọ́dọ̀ kọjú oṣù mẹ́rin tó dùn náà padà tí wọ́n jà rẹ̀ nìyí tó ń láti sọ ẹ̀kọ́ arábìnrin ìpayọ̀ ọlọ́run ọba ló mú wẹ́sì tí ò dá ẹni tí ò ní payọ̀ ọlọ́run lọ́dọ̀ tàbí wò nítorí ní eléyìí eléyìí wà ní òṣìṣẹ́ yá àṣẹ lófin kí àwọn ọkùnrin mójútó eléyìí tó bẹ̀rẹ̀ báyìí pé ń kó nira kúrò kò sí nínú àìsàn orí ti dá wa láàmú gbàgbé sí ilé bàá lọ kò sí kí kò ní abẹ́ lọ́mọ sọ́ọ̀tì tí ó sì fi kó mẹ́lòmí kọ́tò pé nígbà yóò kó bá làáfíà rẹ̀ yóò kó bá làáfíà rẹ̀ á sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rẹ́ wa tó ń lò ní ìmúlòmílẹ̀ ìyàwó rẹ̀ wá kọ́ ìyàwó ẹni kan wá kọ́ fún ìwọ òfin ọkọ̀ òfin tí wọ́n ní ìfúnni lọ́dún mẹ́rin. ọ̀gẹ́ tọ́lọ́pọ̀ ọ̀gẹ́ tí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ nítorí ìdílé irú bẹ́ẹ̀ àtàtúndì ó fi wá ìpè ọlọ́run kú ni pé ọkọ̀ mi lọ lẹ́sẹ̀ lọ́rùn wọ́n náà lẹ́sẹ̀ wọ́n náà lẹ́sẹ̀ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ àti fún ọlọ́run àbáyọ̀ lọ fẹgbẹ́ sùn tó ti lọ fẹgbẹ́ tó ti lọ fẹgbẹ́ sùn. gbogbo eléyìí bá jẹ́ pé ìdí tí ìsúnmọ́ rẹ̀ ni o tí ò fi wáyé kì í ṣe ìdí kan tí ṣẹlẹ̀ àfaramọ́ ìlàsọ̀ wọ́n bá jẹ́ ìdí tí ṣẹlẹ̀ àfaramọ́ lẹ́yìn tó ṣe ṣàkóso ìwáyé tó àlàáfíà lágbọn ìyàwó àbí lágbọn ọkọ eléyìí tíṣẹ́ yá gbà wọlé yìí kọ́lọ̀kọ́ sàmọ̀lẹ́ ọ̀rọ̀ kọ́lọ̀kọ́ parí kọ́lá yìí. والمطلقات يتربصن بأنفسهن ثلاثة قروء ولا يحل لهن أن يكتمن ما خلق الله في أرحامهن إن كن يؤمن بالله واليوم الآخر وبعولتهن أحق بردهن في ذلك إن أرادوا إصلاحا ولهن مثل الذي عليهن بالمعروف وللرجال عليهن درجة والله عزيز حكيم ọlọ́pọ̀ bá lè gbọ́dá nínú ara ìbọ́lọ́ bá ń ṣe àlàyé nípa tí kan ẹni sílẹ̀ bá wáyé láàrin tọkọtaya àwọn ni pé ọwà nù

ó ṣe é ṣe wọ́n jẹ́ kọ́ ọ̀pọ̀ ní fara níyàwó rẹ̀ tára lè ní olè fara gbà wọn. ó sì ṣe é ṣe kọ́jọ́ mi náà ní fara ní ọkọ̀ tí kò náà kò ní gbà wọn. ìṣẹ̀lẹ̀ àṣẹ rẹ̀ tó lẹ́yìn ìgbà bá gbà wọn gbèsè gbogbo ìta ló gbé. kì í ṣe pé bàrà tọ́pọ̀ àtòbìnrin ọkọ̀ àtayọ ọba ti gbọ́ra wọn yé nǹkan àkọ́kọ́ náà ní pé kápọ̀ra ẹni sílẹ̀ kì í ṣe bí o á gbogbo àwọn ìgbésẹ̀ inú ìgbésẹ̀ tá a gbé alùpùpù gbé wa pé baálé ilé pẹ́ kọ́jà tí ń fura ìyáálé ilé náà kọ́jà tí ń fura tí baálé ilé bá ti ní pé ìgbésẹ̀ arábìnrin tí àbá tètè kọ̀rẹ́tì ara wa á balẹ̀ ní pé bọ́yá padà fa á padà sọ ìdílò lápàdà jáyé kọ́ra bá nípa ìkún ní ìgbésẹ̀ inú orí ìgbésẹ̀ tí ó pè ọlọ́wọ́ bá ní ọ̀nà tó tọ̀gbà fún ẹ̀lú tó gba ọgbọ̀n náà báyìí ní ogun náà wàá dúró ogun náà bí màmá jẹ́ ọ̀dọ́ ìbò ogun فإن أقالت فلا تبوا عليهن سبيلا إنما أقال عليهن سبيلا ọlọ́ba ni àwọn obìnrin tẹ́ ẹ bá rí pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ sí ta ilẹ̀ nù ọ̀fẹ́ kọ́lọ̀ sí ilẹ̀ nù náà bí ń ṣe ń ṣe gàràgàrà rẹ̀ nù léyìí àṣà ìmọ̀ ní òní gàǹgà ní ilẹ̀ aláàbọ̀lẹ̀ kò ṣe wá sí báyìí ìwòrán ní ẹṣẹ wá sí àwọn olùmọ́ni ẹ̀ńtẹ̀ lọ dà lọ́kàn gbóná tí wọ́n gbọ́ wá sí rẹ̀ ní ìwé rẹ̀ tó bẹ́ẹ̀ tuntun mi jẹ ẹ máa ká wọn gbọ́ kí ṣe lọ kọjá wọn ló ṣe wá sí olè wáyé tí ó ṣe wá ọ̀gbọ́n pé ó ṣe wá sí kò tí fún wúrà pé nǹkan báyìí báyìí báyìí gbogbo ìgbésẹ̀ láàrin mo ti gbìyànjú kí n gbé ìgbésẹ̀ arábìnrin ọ̀pá pẹ̀lú èyí tí mo sọ káàbọ̀ èyí mo sọ̀rọ̀ tó bá jẹ́ pé má nìtú kúrò kankan rẹ̀ wọ́n sì wá sí kò yọ ọ̀gbọ̀ tó bá gbọ́ àlámù ìlà wọ́n ṣe wá sí kò ṣe wá sí kò ọ̀gbọ́ àṣetáni ti bá débẹ̀ ẹjọ́ kò tẹ̀ kejì wà dúró fún ìdàgbé ọ̀gbà díẹ̀. ẹkọ yìí sí wọn lórí ìbùsùn ọkọ òfin ìbínú rẹ̀ wípé ní bí òun ọdún tó bá ní láàká yìí wọ́n ṣàtúnṣe rẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ gbèsè ilé náà kò bákan náà lọ já sí ọlọ́run ọba ní fagolí ìlú ògbóǹjà ṣẹlẹ̀ ayọ̀ náà bá nínà tó pàdé náà kọ́mọ owó rẹ̀ bàjẹ́ ọ̀bílúdé nìkan. ṣùgbọ́n bí ẹ bá gbé gbèsè alákọ̀ọ́kọ́ abẹ́lẹ̀ ìkòjà abẹ́lẹ̀ ìkòjà ọlọ́wọ́ á sí arábìnrin náà bá gbá mọ̀kún tó lè ṣe àṣìṣe ni. ọlọ́ba ní pẹ̀lú àpá aláwọ̀ tí wọ́n bá wá tẹ̀lé fún iye tí wọ́n tẹ̀lé àṣẹ yìí padà tẹ́wò ló àlẹ́ yìí ní ẹsẹ̀ bíi ẹni ọkùnrin ẹgbẹ̀rún ọlọ́run ẹ mọ́tò wá jẹ́ sábàbí fìtínà ó ti sọ fún ó ti gbà gbogbo a máa wá bọ̀ láti ṣẹ̀dá ìjà alẹ̀ tó ń pẹ̀lú ẹ̀rọ lè máa lòyìn nínú rẹ̀ ní tí lágbà yàrá ìdí ìmọ̀ rẹ̀ lè ti ké lórí rẹ̀ ní gáré tí wọ́n wá láti bẹ̀rẹ̀ máa wọ̀ ni àwọn lórí rẹ̀ ní ìmọ̀ rẹ̀ ti lágbà yóò àwọn dá tún sí ní alẹ̀ mascara ọlọ́ba lè bẹ̀rẹ̀ ọdọ̀ ẹ̀yìn ọkùnrin báyìí ti bá lójú ti gbọ́ parí ẹ má tún lọ òkú náà fìtínà tí wọ́n dá wàhálà eléyìí ló lágbà tó bẹ̀rẹ̀ bá yóò dá wàhálà alẹ́ fòmí ọlọ́ọ̀bá ni wọ́n ni ìmọ̀ àtún káfàtì ìgbà àríhà nìṣúzàn àwẹ̀ ọ̀gán falágbọ̀nà ààrẹ ìmọ̀ àwọn ìṣẹ̀ ààrẹ ìlànà àṣọ́ra wọ́sùn ìlú ayé ọ̀pọ̀ ní wọ́n ti kàn fún ṣòṣò ọlọ́ọ̀bá tí obìnrin bá fura kí ìgbésí ọkọ̀ òun ó ṣeé ṣe kọjá wàhálà alẹ́ nìyí bóyá òfurá tó torí nǹkan báyìí torí nǹkan báyìí torí nǹkan báyìí ní dídà lójúmọ́ bóyá gbogbo ìgbà bá ti béèrè àwọn nǹkan ní tó rẹ̀ àbáwọn nǹkan ní tọ́jẹ́ gbogbo gba wàhálà ní ọjọ́ kò ẹnì sí súnmù kútọ̀ dáàdì lágbájá sẹ́yìn nǹkan báyìí nǹkan báyìí mo ò pe mo ọ̀yá àtẹ̀yìn ìdílé ẹ̀rọ ṣẹlẹ̀ àgbàdo torí pé sẹ̀rí à ń fẹ́ ìjókòó ìyàwó ìjókòó ìbò sẹ̀rí à ń fẹ́ ìbò tí ó bà jẹ́ àbí nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí mo lágbára rẹ̀ má mọ̀ kó báyìí gbogbo ẹ̀kọ́ sáyé jẹ́ pé ìjókòó àlàáfíà wa sẹ̀rí à ń fẹ́ ìbò sílẹ̀ ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá ẹ̀ wọ́n sóògùn ẹ̀rẹ̀ sí ọ wá ó fi kúrò lójú.

ẹni wọ́n kọ̀ ṣùgbọ́n máa rántí pé àsọdùn kan wọ́n ṣe fúrú jẹ ṣàtúnṣe ní ìrọ̀dà. nígbà míì wọ́n kọ́ tẹ́lá ti àwọn fúnṣu ṣó àwọn olùmọ́ni láàrin tọkọtaya wọ́n ń kálukú ń tọ́jẹ́kọ̀ tiẹ̀ ìní máa dì máa ń dì kì í pé ẹ̀tọ́ ẹnì kejì òun sóhun ṣe bó ṣe tó àti bó ṣe yẹ wọ́n máa dìmáàdì ẹ̀tọ́ tiẹ̀ kò ṣe báyìí fún mi kò ṣe báyìí fún mi kò ṣe báyìí fún mi. òun sì ti gbàgbé pé àwọn ẹ̀tọ́ tiẹ̀ tó wúlò ìṣe wà o eléyìí máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó ìyàwó lè máa rúkà kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí wọ́n ti wá gbàgbé ìtumọ̀ kò sí ọkọ náà lè máa ronú kò ṣe báyìí kò ṣe báyìí kò ṣe báyìí ọkọ ìwọ náà ti gbàgbé pé ìtumọ̀ kò sí wà rẹ̀ nítorí ìdílé lọ́kọ̀láyà gbogbo ilé wọn gbọ́dọ̀ máa wò. wọ́n bá wá gba débi pé gbogbo àtúnṣe gbogbo ìgbésẹ̀ àti gbogbo ẹ̀ kò sábàyọ ìkọ́ra ẹni sílẹ̀ sábàlọ̀ wáyé ṣẹlẹ̀ àwọn afòfin dé kì í ṣe gbogbo ìgbà tó bá kàn wọ ọkùnrin bá wọn ti mú tó ti mú lójú náà lọ́sọ̀ tó wọn kọ́ lẹ̀ là ó ní àwọn òfin inú àwọn òfin náà ọlọ́run bá ní tẹ́ ẹ bá fẹ́ kọ àwọn obìnrin lẹ̀ bàbá ní ìfowópamọ́ náà yẹ ẹ̀jẹ̀ ti yín náà wà tó yẹ ìjà ẹ kọ àwọn obìnrin sílẹ̀ lásìkò tí wọ́n lè sí ìjà ìyẹn ni pé ìgbà tó bẹ̀rẹ̀ bá ń sìn tó oṣù rẹ̀ lọ aráàmù ní kọ́kọ́ ìkóló kọ́lẹ̀ tó ti lè wọ́n gbà ló gbóná tó aráàmù ní kọ́lẹ̀ kọ́lẹ̀ tí àwọn ẹ̀sìn sọ̀tún oṣù lọ ọjà láàbọ̀ ẹlẹ́ẹ̀kejì obìnrin ò ṣe nǹkan oṣù lọ́lọ́ọ̀tọ́ ó ti mára ló ti parí nǹkan oṣù rẹ̀ láti bí ọ̀sẹ̀ kọ̀ọ̀kan kọjá ṣùgbọ́n wọ́n ti sún mára wọn lópin bá wọn bá ti lè sún mára wọn ọkùnrin wò lẹ́tọ̀ ọkùnrin obìnrin yìí lẹ́ oníwò wá sí àìbàdàn àyàfi àyàfi tó bá jẹ́ pé ẹ̀rí ti ojú náà pé arábìnrin lóyún torí pé tó bá jẹ́ kó lóyún ó ti nígbà tí ọba yìí dà rẹ̀ àmọ́ wọ́n sún mọ́ra wọn lálẹ́ àná wàhálà ṣẹlẹ̀ láàárọ̀ ìfọkọ́lẹ̀ ló fi ṣẹ̀yà èèwọ̀ ní tọkùnrin ìdánwò tó ti bọ̀ pọ̀ nínú àwọn ọmọ wọn lọ lórí pé kíkọ ẹni sílẹ̀ náà á kàkókò wáyé wọ́n tó bá jẹ́ bí a ti yóò fi ṣẹ̀yà ẹ̀kún dá sí ìyá àwọn arákùnrin ìgbésẹ̀ ti ṣẹlẹ̀ àní àgbè ìbá ṣe pé ọ̀pọ̀ ilé tí wọ́n ti ń já tí wọ́n túká wọ́n ń gbé gbèsè wà láì ọ̀pọ̀ rẹ̀ kíkọ ẹni sí lómi wáyé torí pé ń gba ọkàn rẹ̀ gbóná tọ́ba rántí pé obìnrin wà nù ń ṣe kó oṣù rẹ̀ lọ tàbí inú mara tó wà àti súnmọ́ra wọn mo gbọ́dọ̀ ṣe sùúrù lọ́sẹ̀ méjì lọ́sẹ̀ mẹ́ta kí n tó kọ́ ọ lẹ̀. pẹ̀lú òwò ọlọ nígbà àbáyé rọ́ṣẹ́ lójú ọ̀sẹ̀ mẹ́ta ọ̀ kí gbóná lọ́kàn rẹ̀ yóò ti rọ̀ alẹ́kọ̀ọ́ kí gbóná lọ́kàn rẹ̀ yóò ti rọ̀ bọ́ sì sọ obìnrin náà ló ọ̀sà gbọ̀dọ̀ mí lẹ̀ fún mi wo èmi nítorí èrè gúúsù nípa ẹgbẹ́ rẹ̀ bá tan kámọ jáàsì àbí ń gba ọba sí ẹ̀jẹ̀ míì kámọ jáàsì ilé o òun náà ń gba ọba ẹsẹ̀ sùúrù ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ní ti ń jó lọ́kàn rẹ̀ yóò ti rò yóò ti tutù àtúnṣe ó sì ṣe ń gbà rẹ̀ ṣùgbọ́n gbọ́ ọ̀pọ̀ ọba tó ń gbé àṣẹ ìkákú ọkùnrin ṣe ẹ̀mọ́ tó kì í kán obìnrin ò ṣe kì í kán kọ̀ọ̀kan lẹ̀ kọ̀ọ̀kan kẹ́rù yọ máa lọ ni. là tẹ́lẹ̀ bá wa ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn olùmọ̀ ní ọgbọ́dọ̀ jẹ pé arábìnrin kò sí ní ìkóṣù rẹ̀ tàbí ọwà nínú màá tó jẹ́ pé àtìgbà ti mọ́ra kúrò nígbà tó sẹ́ẹ̀tì kan yìí wọn ò tí wọn pẹ̀lú ọkùnrin o wọ́n ti bá ti súnmọ́ra rẹ̀ súnmọ́ra wọn pẹ̀lú ọkùnrin kò gbọ́dọ̀ pọ́ọ́lù olùmọ̀ bá sẹ́ẹ̀tì mi gbana yɔ tó lè ba se tɛ mi tɔgba ma gbana yɔ ase sɔ kɔmɔ kɔɔle ase tó bɛrɛ ɔrɔ ida ɛ kele kasa la yi rɛ bákan náà sɛri ɔfara ma kɔkùnrin ló obìnrin lɛ nígbòkò kan náà nígbòlò kan náà ó ní wọn kọ́ ọ́lẹ̀ lẹ́nu ta la ilé wọn pẹ̀lú sọ́ra kò ní ní gbogbo yìí ọgbọ́dọ̀ ti kíkọ́ ọ́lẹ̀ kan ṣoṣo kọ́ ọ́lẹ̀ lẹ́nu àdúgbò ti lọ kọ́ ọ́ lẹ̀ kó ti tó pẹ̀lú ọ̀sán tó ń gba ọ̀sán tó fẹ́ẹ̀ ká lẹ́nu kó kọ́ ọ́ lẹ̀ ẹ̀rọ kánà dáhùn. gbogbo ẹlẹ́wà ló ti agbọ́dọ́mọ̀ tíṣẹ́ yà gbé lọ. tí yíkọ lẹ ní bẹ́ẹ̀ bá wá ṣẹlẹ̀ ọlọ́ba sàlàyé láì áyà ní pé obìnrin ló gbé ló sì rí ìjà. obìnrin tá a kọ́ ọ́ nínú kọjá pé kíkọni sílẹ̀ àkọ́kọ́ ni àbẹ́lẹ̀ èkejì léèkì túmọ̀ sí pé ọkùnrin ọkùnrin ń láǹfààní àti dá ìyàwó rẹ̀ padà nígbà ọ̀kàlẹ̀ bá wà níjọba ṣàkóso. ilé ìdílé wọn àtẹ́lẹ̀ obìnrin ó sì ń jà ọlọ́ba níbọ̀ ó sì ṣe ààrẹ náà ní àwọn ní tàlátà ẹ̀kùnà obìnrin yóò jókòó ìjà lẹ́ẹ̀dùn ọkọ rẹ̀ eléyìí òfin ọlọ́ọ̀ òfin ọlọ́ọ̀ ni pé inú orí ọkùnrin tó ti kó obìnrin olóòdà ló ti sẹ̀ ìjà kì í ṣe pé ó sẹ̀ yọ ẹlẹ́gbọ́n adébẹ̀rù ẹ̀ máa lọlé lóbi ìṣẹ̀lẹ̀ àkùsì ti dẹ́bẹ̀rù níbi ó ti sọ̀ ọ́lẹ̀ olóòdà ló ti sẹ̀ ìjà torí tọ́pọ̀ ìbá kò gbé ẹlẹ̀ ìjẹ́

ìparí yídà rẹ̀ ọlọ́pàá ti kọ gbogbo ọba kú nínú obìnrin bẹ́ẹ̀ yóò dùn lóògùn kàtàkà tó lè jẹ́ pé kíkọ́ ẹ̀ ìdílé tó lè padà àkàkúyàwó rẹ̀ náà nítorí ìdílé ọ̀ràn yẹn lọ́jọ́ kọ́ na tọ́jú rẹ̀ sì sọ ní inú tó fi ní kó bèrè tó inú tó ọba lágbára ibi bẹ̀rẹ̀ ló fi sí kọ́ wá lábẹ́ ìtọ́jú rẹ̀ ẹ má kun lẹ́mọ̀ wọn kẹ́ ẹ lè bá a fara ni wọn ọlọ́ọ̀bá ni ẹ má sílẹ̀ ìwọ ọkùnrin ẹ má tọ́jú wọn títí dásìkò ìdá àwọn ìparí àkùrá ni kí lọ́ọ́ pàtàkì nílẹ̀ látẹ̀lé ní ìlà àńtọ̀ máa yọ ìṣùgbọ́n àdàdà ní àmọ́ ìgbẹ́ ẹ̀ bá jọ wà sọ́dọ̀ ọ̀pọ̀ onímìkìmà ni ọkọ̀ tó gbóná tó gbé lọ́pọ̀ ọ̀lẹ̀ nígbà bá rárá bẹ̀rẹ̀ pé kí ìkọ́ ẹni sílẹ̀ lọ wáyé nínú kọ́kọ́ kú inú ilé ọkọ rẹ̀ náà yọ sọ̀sọ̀ wọ́n wà pàtàkì àwọn olùmọ̀ ní tí ó fi máa kó dà rẹ̀ ní ìjàmbá kí ni ìjàndẹ́gbẹ̀ ní kan ọgbọ́dọ̀ máa rà kù ọgbọ́dọ̀ máa rà kù àmọ́ ọ̀ lẹ́tọ̀ àti sọmọ kó wọ́n kọ́ ọlọ́ọ̀bá ni látẹ̀dìrì rà lọ́la yóò fi tùbá rẹ̀ láyé àwọn ó ṣeé ṣe ipò tí tẹ̀ kọ́ra ilé tẹ́ nígbà tí ń ṣe ìdá lọ gbogbo àtọ́ bá ti lọ ọkọ̀ gbòjú kú òní ìbínú ọkọ̀ bínú wọ́n ẹjọ́ fẹ́ ọkọ̀ ṣe sí àtìlẹ́yìn dájọ́ lọ sóbìnrin lẹ́nu ah, ọlọ́run sì ọmọ ìbá sọ ọ̀tọ̀ nù àádọ́ wa wa wa ẹbí mo ti bẹ̀ ọ́njọ́ ni ẹ́ẹ̀ kí ní òlẹ̀ bẹ̀rù fẹ́ kọ́ pàṣẹ wà kálí àdúrà ni ọmọ bọ́yá bẹ́ẹ̀ lè ṣe nítorí délé obìnrin gbọ́dọ̀ sí ìyá ni ọkọ rẹ̀ ọlọ́ba wa ni yóò ṣe ìdá tàlátàtà kúrú ẹ̀jẹ̀ mẹ́ta àbí màrà mẹ́ta tí obìnrin yíya àbí ìyí dídá láàrin ọkọ̀ àti ìyàwó oríṣiríṣi ìṣùgbọ́n sókè inú rẹ̀ ó ṣe é ṣe kámúrétì bẹ̀ ó ṣe é ṣe fẹ́ pé ikú tọ́lá jẹ́ pé kú lọ́sẹ̀ rẹ̀ láàrin tọkọtaya ọkọ ló kú ìdá rẹ̀ tó bẹ̀rẹ̀ o tí ẹ bá ṣe kọ́ wà ní oyún ọlọ́run bá ní ìpàlẹ̀ nílẹ̀ ìtọ̀kọ́ lẹ́bí kò wà ìdàrú náà àtúwájẹ́ yàtàrà bọ́sùlẹ̀ ní àǹfóṣì nínú àrùbá àti aṣọ́rí mú aṣọ́ra obìnrin yóò gbélé yóò mọ̀ sí ìjọ ọ̀pọ̀ rẹ̀ tó kú fún oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá tí bí ẹ ó ní ìdá rẹ̀. tó bá jẹ́ pé irú obìnrin bẹ́ẹ̀ ọ wà nù oyún ìdá rẹ̀ wà wò látò àmàlì ajálù húnná ayẹ̀bá àná àmàlà húnná ìjọ ọba ti bímọ ọba ní ìdá rẹ̀ ọlọ́kọ̀ kọ̀ ọ̀lẹ̀ á àpọ̀ ọkọ̀ kú ọ wà nù oyún oṣù mẹ́jọ àbóṣù mẹ́jọ àti díẹ̀ ọkọ kú oyún rẹ̀ tó sùn kan lọ yọ wà nù ìdí àti ìbímọ eléyìí òfin aláwọ̀ ọ̀dọ̀ ṣùgbọ́n lẹ́yìn kejì tó jẹ́ pé ìkọrẹ ẹni sílẹ̀ lọ wáyé ìlọ́jà yìí obìnrin tá a kọ́ lẹ̀dẹ̀ bákan méjì ni inú kọjá pé obìnrin tó jẹ́ pé ń ṣe ìdá ó lẹ́dẹ̀ rẹ̀ tí yóò dìrẹ̀ wà rẹ́gúlà eléyìí ni ayẹyẹ sọ̀rọ̀ lórí yìí wípé yóò jókòó galátàtà kúrú fún àwọn olùmọ̀ká ní kúrú torí pé kúrú yìí lédè lárúbáwá ó ní túmọ̀ méjì kí ni torí káwọn olùmọ̀ sàkíyà pẹ̀lú lórí yìí bí máa túmọ̀ sẹ́jẹ̀ kí sì máa túmọ̀ sí màrà wọ́n ní yóò jókòó áyídà ká ní yóò jókòó ẹ̀jẹ̀ mẹ́ta ìtumọ̀ pé yóò jókòó ẹ̀jẹ̀ mẹ́ta ni pé tí ẹ̀rọ bá ní bàtọ̀ kọ̀ rẹ̀ kọ̀ lẹ̀ ọgbọ́dọ̀ kọ̀ lẹ̀ bàtọ̀ jẹ́ pé kò sí inú ẹ̀jẹ̀ àbí bákan náà kò sì súnmọ́ ara wọn ní láti gbà tó tún mọ́ra tọ́ba wa kọ̀ lẹ̀ ní ìsìn yọ kọ̀ lẹ̀ bàtọ̀ lórí yẹn mọ́ra rẹ̀ tó pure wọ́n á kà tọ́ba yóò sẹ́dẹ̀ bọ́yá ní máa ṣe ìta píríọ̀dì rẹ̀ bọ́yá ìjọ márùn ní fi ṣe ìjọba mára ó ti sára ọ̀pọ̀lù yóò àgbo lẹ́yìn oṣù kan àbí lẹ́yìn ìgbà tẹ́jẹ́ bí bá wá fún ilé ẹbí máa ó ní mẹ́rin ní píríọ̀dì ẹ̀sìn máa wá òun náà lẹ́yìn ìgbà tó bá mára tán ó ti sẹ́lẹ̀ kejì yóò àgbo ẹlẹ́ẹ̀kẹta tọ́ba jẹ́ pẹ́jẹ́ là ń pa àwọn olùmọ́ni gbára tẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹta bá ti bẹ̀rẹ̀ báyìí ńjọ́ tó bá ti rẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kẹta ńjọ́ náà ní kíni o ọ̀pá níbi jà rẹ̀. àwọn tí wọ́n mú kúrú pé ẹ̀jẹ̀ mẹ́ta la ní ìdìbò pé píríọ̀dù mẹ́ta ní òsì. abákanú àwọn olùmọ wọn á lọ lórí pé là ń tá a ní bùkátà sí òun náà ni pé ìmọ̀ra mẹ́ta yìí ìyàtọ̀ rẹ̀ díẹ̀ yìí ṣùgbọ́n ní implication nígbà tó ọkọ̀ kọ̀ọ̀lẹ̀ nígbà wà nù màrà àbí ọ̀sẹ̀dẹ̀ aláwọ̀kọ̀ ọmọra oṣù kejìdé ó ṣe ẹ̀jẹ̀ láàrin ìjọ márùn ọmọra oṣù kẹta àwọn yìí láàrin ìjọ márùn-ún tí ó fi parí tí ó fi ṣẹ̀jẹ̀ parí yídà ó inú pàtẹ́ pé gbàrà tó bá bẹ̀rẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ ńlọ́parí ìjà ọkọ rẹ̀ ọ̀láǹfààní àti ìpadà wá mọ́ ọkọ bá kú lásìkò náà olóhùn o lóko tí ẹ̀jẹ̀ lẹ̀ kẹta tó bá tó kọ̀rọ̀ àwọn olùmọ̀ta múnú tá a bá sì mọ́rọ̀ àwọn olùmọ̀tọ́ sọ pé ó dìbò ọba parí ẹ̀jẹ̀ rẹ̀ tẹ́tẹ̀ bá dá tọ́wẹ̀ bí òsè tí rẹ̀ tẹ́tẹ̀ bá dá tó súnmọ́ ó ti parí náà ìjọ márùn ní máa fi ṣe ìdá alákòjú rẹ̀ ilẹ̀ mọ̀kọ́lẹ̀ gbàgbọ́ rẹ̀ ti sọ lọ́dọ̀ àwọn olùmẹ́lẹ̀ kejì tí wọ́n ní ìmára láwọn ẹ̀jẹ̀ wá ẹ̀jẹ̀ dẹ́kun ìjọ aláwọ̀ kọ ìjọ ẹlẹ́kejì ọ̀sẹ̀ kan ìjọ márùn ní máa fi ṣẹ̀jẹ̀ rẹ̀ a ní gómìnà tó parí ìdá ọkọ rẹ̀ láǹfààní àti ìpínpadà ọwọ́ àjọ kejì àbíjọ kẹta inú ẹ̀jẹ̀ rẹ̀ sọ́kọ̀ lè fi padà inú ọ̀rọ̀ àwọn ọgbọ̀n ọkọ̀ rẹ̀ lè fi padà ó lè kù dúró ọ̀gbìn ọkọ̀ rẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ gbàrà tó ti rẹ́jẹ̀ rẹ̀ kẹta ó ti parí ó ti parí dídá rẹ̀ àti kọ́kọ́ sẹ̀sẹ̀ application tuntun ó tún sẹ̀sẹ̀ wáyà wò tuntun tó bá wù kọ́fẹ́ tó bá wù kọ́mọ́ kejì. bákan náà ọ̀rọ̀ àwọn olùmọ̀ kejì tá a mú tí wọ́n lórí ìbàtọ́ bá ń mára ní ìtọ́jẹ́ pé ilé ìsúnwá ọ̀rọ̀ tọ́jẹ́ pé ní ìmáàmù alì faramọ́ ẹgbẹ́ nígbà tó bá parí ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́ẹ̀kẹta ọwọ́ nínú rẹ̀ ìjọ ẹlẹ́ẹ̀kejì ìjọ ẹlẹ́ẹ̀kẹta tọ́wà nù ẹ̀jẹ̀ ọba lọ ọkọ̀ wa kú mo lóbìnrin tọ́jẹ́ pé ó ti rẹ́jà alákọ̀ọ́kọ́ ó ti parí ó ti rẹ́tẹ̀lẹ̀ gidi lórí ẹ̀tẹ́lẹ̀ ìtara wa wà ìjọ márùn-ún ní máa fi ṣe ẹ̀jẹ̀ rẹ̀ níjọ ẹlẹ́kẹta ọkọ̀ wa tó ti parí yídà rẹ̀ àbí ìparí rẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n mọ̀rọ̀ ìdí yẹn pé ìparí yídà rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ sógun lójoojú ṣùgbọ́n lọ́dọ̀ àwọn olùmọ̀ alákọ̀ọ́kọ́ kò ní jogún torí pé ẹ̀jẹ̀ rẹ̀ ti níjú aláwọ̀ tó fi lẹ́jẹ̀ rẹ̀ parí ìjà kí mọ̀ báyá méjèèjì yé wa dáadáa gbogbo ilé làwọn olùmọ̀ sí láláyé ṣùgbọ́n àwọn olùmọ̀ ní dùmú àwọn olùmọ̀ lọ lórí pé orípa tọba tọba mara àlàáyé hàn ilé ìdájọ́ ni lórí obìnrin tí ń sin ẹ̀jẹ̀ lọ́jọ́ pé pírọ́ọ̀dì rẹ̀ wà rẹ̀gúlà tọ́ba wa jẹ́ pé obìnrin tí kì í sẹ́jà kọ́ ẹ̀dẹ́ wà fún bákan méjì nínú kọjá pé ẹ̀dẹ́ wà fún látara pé ọjọ́ orí bọ́yọ́ ọjọ́ orí rẹ̀ tó kọ́ sẹ́jẹ̀ nígbà sẹ́jẹ̀ gbòdò tàbí ọjọ́ orí rẹ̀ tó kọjá ọ̀sẹ̀jẹ̀ obìnrin máa dé kọ́ ọ̀sẹ̀jẹ̀ gbòdò ní sẹ́jẹ̀ mọ́ tó bá jẹ́ pé kan náà àwọn méjèèjì ni ọlọ́run kọba àlejò ọlá ní wàhídẹ́tù ńlá lálátẹ̀tù aṣọ oṣù mẹ́ta lọ́wọ́ pẹ̀ka àti tọ́tọ́ kọ́ bá ti kọ́ lẹ̀ ní oṣù kàlẹ́ndà ìdíra ní gbogbo táwọn sọ oṣù oṣù ìdíra kàlẹ́ndà lánàá yọ oṣù mẹ́ta níjọba ti oṣù mẹ́ta ọba ní ìjà rẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ àbí kọjá pé ń tẹ́lẹ̀ sábàbí kan lọ́wọ́ wá tẹ́jú òkú wa mọ́ àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ adé ìṣẹ̀lẹ̀ sábàbí kan dé ewu ìjẹ́jú ọ̀wá mọ́ àwọn olùmọ́lélẹ̀ ó kún sórí ìsìn méjì tó bá jẹ́ pé ọmọ sábàbí tẹ́jú òkú wa mọ́ ó ti sọ pé jẹ́ pé ọmọ àbí bọ́mọ tó bá jẹ́ pé wọn ò ń bọ ọmọ ẹ̀jẹ̀ kan ẹ̀jẹ̀ kọ̀ wá fún wọn ni ìkọrin sílẹ̀ ló sì ti wáyé yìí bóyá o ti ṣe yí dáa rẹ̀ irú obìnrin bẹ́ẹ̀ ẹ tẹ́tí ẹ gbọ́dọ̀ dáa o yóò ṣe yí dáa oṣù méjìlá yóò ṣe yí dáa ọdún kan gbáko àwọn olùmọ́ni yóò ṣe tó sùn oṣù mẹ́sàn-án fún torí yóò ṣe oṣù mẹ́ta fún jẹ́jẹ́ ẹ̀wọ̀n wáyà láì yí dáadáa. òkú máa tó mẹ́tẹ̀ lọ torí pé ìsìláàmù ọ̀fẹ́ take care for granted ah, àmọ́ sábà ti tẹ̀tẹ̀ mi lọ sábà kẹ́ni àkọọ́lẹ̀ ní ìsìn ojú ọ̀sẹ̀ kan lọ wọ́n gbé kéèsì kan abalẹ̀ tí wọ́n sọ̀rọ̀ àmọ́ táwọn kan ní ìbalẹ̀ wàlá ojú ọ̀sẹ̀ kan lọ fi iná àwẹ̀ iná ìjà obìnrin wàhálà sẹlẹ̀ wọ́n sájà lára àwọn àkọ́kọ́ kọ́lẹ̀ lẹ́yìn ọdún méjì ọba gbọ́mọdé kò gbé ó sì ní báyìí òun ló lọ wàhálà wá dé. èbó ṣe ń dà lẹ́yìn oṣù mẹ́ta ọ̀dọ̀ ní ẹ̀rẹ́ gbà ní ẹgbẹ́ òun lẹ́yìn ọ̀rẹ́ ìmúrò ní olùpẹ̀ tí ó ti yà kí ní ọ̀rọ̀ ọba sáàdì wàhálà bí sí mi èèyàn tún lẹ̀ wù sí i nígbà àwọn oṣù tó mọ́ ẹ̀kọ́ ra ẹ̀ lọ yà kọ̀ọ̀tù ìdájọ́ ìdájọ́ bá já ìjẹ́mọ̀ bára mọ̀. ìṣẹ̀lẹ̀ táwọn afá máa sọ̀rọ̀ ọmọ tí wọ́n sọ tó lè bí wàhálà ní jù tọ́lá àwọn tó gbẹ̀dẹ̀ rẹ̀ báyìí aláwọ̀ ẹlẹ́wọ̀ aláwọ̀ kọ́ ẹ tó bá wá jẹ́ pé ibi sẹ́jẹ̀ tẹ́lẹ̀ kò rẹ́ jẹ́ mà ìkọ́lẹ̀ ní sílẹ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n mọ̀ tó fà sábàbí tẹ́jú òkú ilẹ̀ ló fi wá mọ́ ìkọ̀rọ̀ ẹni tí ẹ̀rù sì ṣẹlẹ̀ kó láti ẹ̀kọ́ ní òun ṣe yí dà ṣé ó ṣe yí dà pé ẹ̀jẹ̀ mẹ́ta ni ẹ̀jẹ̀ ń dà kò sẹ́jẹ̀ tàbí yóò ṣe yí dà ẹ̀jì rẹ̀ jẹ̀ oṣù mẹ́ta àwọn olùwọ́n ní àhàn yóò dùn sí sábàbí yìí nígbà tó ń pẹ́ sábàbí ní táàrin rẹ̀ kí wọ́n pẹ́ sábàbí ní ó ní límìtì ọ̀pọ̀lọpọ̀ lápòjù family planning ó ní ẹbí ọ̀rẹ́ tó fi ṣe ó ti tọdún kan ó ti tọdún méjì ó dìgbà píríọ̀dù yorùbá pé ọwà ní ìdá o ó dìgbà píríọ̀dù yorùbá pé tọ́wọ́ á ṣẹ̀jẹ̀ mẹ́ta ó tó parí ìdá rẹ̀ lẹ́wàá. Thank you lápèjúwe ó ṣe family planning ọlọ́dún méjì ìkọ́ra ẹni sílẹ̀ bá ṣẹlẹ̀ àwọn elétò ìlera ni à ó tó ọdún méjì kìíní wo dúró kó tó kó tó bẹ̀rẹ̀ sí rẹ̀ kó tó kó tó kọ́ bá tún nọ́mà dé kò ní nọ́mà nà kó tó rọra jọra wọn dé àmọ́ nọ́mà sì kàn kó sábà sí mọ́ abẹ́tọ́ nọ́mà yọ lókun yọ́ wà jókòó wọ́n wà lọ ìdá fún ọdún méjì tí kìíní tó lóun fi expire tọba bẹ̀rẹ̀ sí rẹ́dẹ̀ ìgbà náà yọ́ wà pa ẹ̀jẹ̀ mẹ́ta nínú tó parí ìdá rẹ̀ ilé ìyíba nígbà ní àwọn àyíwọ́ olóṣù méjì olóṣù méjì olóòsì ọdún méjì àbọ̀ àbárẹ́jẹ́ bọ́ọ̀ ni ó sì àwọn olùmọ̀ ni yóò ṣe ìdá ẹjí ọ̀mọ sábà tẹ́tẹ̀ ẹ̀rù ìwà wọn kí ló ṣe olóòtútù gbogbo olóòtútù kọ ọdún kan ní olóòtútù kọ ọdún kan ní torí pé kọ̀ọ̀mọ sábà tẹ́tẹ̀ ẹ̀rù kí ni o jẹ́ kí o fi wá wọn tẹ́lẹ̀ ó tún sí pé kí ni oògùn tó ń lò yìí oògùn náà ló ti parí iṣẹ́ yìí ṣùgbẹ́jọ́ wà mọ́ ìsì máa sábà dárú tẹ́lẹ̀ náà ó ti á dárú ní ìsì ẹ̀jọ̀ wá mọ́ ó dún kọ́ wa sẹ́jẹ̀ bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ní wọ́n wà tó kú síta náà bá parí yọ wà sí tó sùn mẹ́sàn-án fún oyún yọ wà sí tó sùn mẹ́ta ló ẹ̀jẹ̀ gbogbo eléyìí àwọn àti ha ha ha ha ṣùgbọ́n tó wà lábẹ́ rẹ̀ ní pé advantage ló tó jẹ́ fún iṣẹ́ láàrin tọkọtaya wọ́n lè ṣàtúnṣe fọ́nà pẹ̀lú ẹ̀kọ́ sùn mẹ́ta ọdún mẹ́ta la ní kí n ṣe ìdá lọ kí n parí kọ́mọ́tì ti parí ká ṣàtúnṣe ìṣe yà ń tẹ́ kọ́mọ́tì ti parí ká ṣàtúnṣe ìṣe yà ń tẹ́ nítorí ìdílé gbogbo eléyìí làwọn olùmọ̀ ti ṣàlàyé tí ọkùnrin bá wá kó obìnrin lẹ̀ á ní inú kíkọ̀ sílẹ̀ tí wọ́n wáyé tí èbá ṣe kóbìnrin wà lórí ìní pé àfọ̀mọ́ nípa bá jẹ́ kóbìnrin yẹn wà ń lò mára tọkọ rẹ̀ bá ti súnmọ́ àwọn oníkọ́ra wọn lẹ̀ àti ọba jẹ́ pé ata ìlà ìlà tàbá yẹn láti àmọ̀ àti ọba ti dájú kóbìnrin lórí torí pé tọba jẹ́ kó lóyún kọ́dà kọ̀kọ́ yóò súnmọ́ alálẹ́ àná wọ́n lè jẹ́ alálẹ́ àná alálẹ́ òun náà ti kọ́kọ́ra wọn lẹ̀ torí kóbìnrin nígbà tí ọ̀pá ìlú ìjà rẹ̀ nígbà tí ọ̀pá ìlú ìjà rẹ̀ ń bọ̀ wá bímọ nítorí eré ìtọ́wò ìbá kò dé ilẹ̀ kọ́yọ́ miscalculate àbíbàdúndé ẹ̀kọ́ kò dé ilẹ̀ lọ́ba sí obìnrin kásìkò kó tó rọbí ó tó tọ́ bá bẹ̀rẹ̀ sí rọbí wọ́n ní ní yíyí rẹ̀ ó di lẹ́yìn oṣù kan by calculations wọ́n ṣe nígbà ní nǹkan bíi máa ṣẹlẹ̀ tó jẹ́ pé ara bẹ̀rẹ̀ ló kú sígbà tó yẹ kó bẹ̀rẹ̀ nípò ní wọ́n bẹ̀rẹ̀ ọkọ̀ bá bínú ọba lóhùn kọ́ lọ́fẹ̀ẹ́ báyọ̀ kú nínú ká ní okùn oṣù kan tí ò dìnnà. ọwọ́ àmì sẹ́wọ́n bá gba aláwọ̀ pé yọ congratulation o lẹ́ẹ̀kan la máa ń lọ ṣe alágbádá lọ sí ìlú òkùnkùn lọ ìgbìmọ̀ ti parí ọ̀dẹ́ àwòrán ó ti parí dídá rẹ̀ wọ́n parí nù. ìgbà ọ̀gá ní bí hálẹ̀ ní ìkùnsẹ́nu bẹ́ẹ̀ ètò kù ní ìsìn tó bá jẹ́ pé ọlọ́pọ̀ tí àti dá bọ́ọ̀lọ́ àbí ọba ọ̀dọ́ opportunity àti ìdàpadà tó ló ti bá ní india kọ́dà kọ́ bá jẹ́ ìkọ́ni sílé àkọ́kọ́ ni obìnrin tó bá ní india rẹ̀ nígbà tó tó ti sọ báyìí ibi wọn ní oṣù tí pọ̀ ní yíyí àwọn màláìkà ní àwọn tó ní àwọn wọn ọmọ gẹ́gùn àwọn gẹ́gà ti ní ó ti bímọ lé gbogbo ilé wa ní ìdàgbàsókè yá lábẹ́ lakọ̀rẹ́ nílẹ̀ ẹni pé màá ti sọ̀kọ̀ wá ń kọ̀ ha ìjọ wa yá wa lẹ́nu lẹ́ gbogbo wa náà la sì lọ́kọ̀ àwọn tí wọ́n léyàwó níyàwó ṣùgbọ́n àwọn gbogbo àwọn dábẹ́ ọ wà nínú tó yẹ kó bomi dé lójú wa níbi tí ó ìsìláàmù ti ní àwọn tí wọ́n mójútó tí wọ́n létò kò sí ìjọ kan tí ó sòrò láàrin ọkùnrin àti obìnrin láì sí kí wọ́n ti pọ́ọ̀sì fún wọn wọ́n èso ìdí bẹ́ẹ̀ wọ́n àgbẹ̀ wọn kọ́ àjọ amọ̀síláṣí ìmáàmù mi ìbọn wà amọ̀síláṣí wọn sálámà tí wọ́n tẹ̀lé ẹ̀jẹ̀ wọn wà ní afẹ́lọ́gbọ̀n rẹ̀ wọ́n wò ní ṣe láíláí wọ́n bẹ̀rẹ̀ pé fọ́ọ̀sì lè lè tù sí pákéjìsì ìwò ti báyìí ìwò ti báyìí ìwò ti báyìí ẹlòmíì wọ́n ṣe fọ́ọ̀sì fọ́ọ̀sẹ̀ mẹ́ta wọ́n ti ní prógráàmù wọn gbogbo ààrẹ tó ń ṣèyàwó ní oṣù báyìí àti báwọn ṣe fún prógráàmù wọn báyìí ìwọ́n tó ọ̀bá ti gbogbo tírẹ́mì wọn jọ̀wọ́ ní sùn ìdìbò sí máa mójú sí ló nípò ní ìgbà òfin ni gbogbo ni máa ń tọ́ba ẹni so ìbá rẹ̀ tí wọ́n tí tí wọ́n ṣe kọ́ọ̀sì tí wọ́n ṣe tírénì lórí bóun ó sì bára wọn pé ọlọ́pàá lè tì wọ́n nítorí ìdílé lápẹjọ kálíjọ múrùdì kò sí báwa pé wọ́n bá pé àwọn ẹ̀sọ́ ìdí ní gbogbo ẹbí lójútùú ọkùnrin ń ṣe ìyàwó kọ̀mọ̀wé jẹ́nẹ́bà obìnrin ń fẹ́yàwó kọ̀mọ̀wẹ́ jẹ́nẹ́bà kọ̀mọ̀wẹ́ bímọ kọ̀mọ̀ ọkùnrin ọmọ bàtà àpò bìílẹ̀ kò sẹ́yà mọ̀ kankan ẹ̀sìn sọ wọn papọ̀ ìdí ló sì ní kọ̀ kọ̀mọ̀ fi ọdún kán láti gáréèjì rẹ̀ àbí ibi tó bá ti lọ wò náà bọ́ọ̀lù ló kù ibi tó mọ̀ náà tó wọ́n wò obìnrin náà láti sọ́ọ̀bù rẹ̀ síbi tí ó sì lọ rajà ìlú tó gbára nísẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ẹ wá ní wàá gbogbo ìdájọ́ ìlú ti yẹ kí èèyàn ọmọ kò tó lọ́kọ̀ gbogbo ìdájọ́ ìlú ẹ̀kọ́ kí ọmọ kò tó láyà eléyìí ló lè ṣe gáàdì ló lè sọ láti máa lọ lórí òfin ọlọ́ yìí ṣe pé bíi wúkà gbẹmí náà kò sì dájọ́ báyìí kò sí ní òfin ọlọ́ ọgbọ́dọ̀ wà lò láàkà ẹ̀kọ́ tó kò fi ọlọ́ ọba bẹ lórí yìí ọlọ́pọ̀ sàmì náà eléyìí díẹ̀ ni nínú ìdájọ́ ọlọ́wọ́ á sọ wípé wọ́n ni mo tọ́lá kọ́ọ̀tù pé àwọn obìnrin tí wọ́n jẹ́ ẹni akọ̀ sílẹ̀ tọ́pọ̀ wọn kọ̀ wọ́n lẹ̀ yàtàrà gọ́sìnà bí áńfùsì ní nàtàlá àtàkà kúrú wọ́n gbélé lẹ́ẹ̀kí ṣe ìdá fún oṣù mẹ́ta wọ́n gbélé lẹ́ẹ̀kí ṣe ìdá fún oṣù mẹ́ta àti ṣàlàyé rẹ̀ lẹ́ẹ̀dì ọkọ̀ wọn náà tọ́ba wà nínú ilé tọkọ kù lófin ìṣẹ̀ríà ó lè gba lébi ọ̀sáwá lábẹ́ rẹ̀ torí pé bóyá kìtìnà náà lọ pọ̀ nù lé lóbi ló kọ́ lẹ́sàbẹ̀ sí mi ló kọ́ máa lọ. tá a bá ló tún dónú ilé fóṣù mẹ́ta àtà ìmọ̀jọba ní sọ lẹ́sìn ní lọ́kà. oṣù tó burú àbí gómìnà yarí pé wàhálà nu ilé ìwòsàn sílẹ̀ ní olóṣè ń dà mí tọkọ rẹ bá lágbára rẹ fún gbàdúrà mi tó jọ lọ́jọ́ kó wáyé fóṣù mẹ́ta. á jẹ àrùn gbogbo tí ó sì rọ̀ mọ́ mi ثلاثة قنوت سيدنك كيف سسلاي تجوكني ọlọ́ọ̀bá wa fi ẹ̀ láàpẹ́ àwọn òṣèlú ẹja tẹ́ tí a gbọ́ wà láàyè nínú ìlàwó ìgbà kọ̀tọ́ fún ẹ̀yìn obìnrin kọ̀tọ́ fún àwọn obìnrin á ní ẹ̀kọ́ tó ní nà máa ìtọ́lọ̀ wọn bá dá sí àpò òbí wọn tí wọ́n fi pamọ́ ọlọ́ba ní ẹ̀yìn òbí ẹ̀jẹ̀ wọn náà kí ni tọ́lọ̀ wọn bá dá sápò òbí àwọn àwọn olùmọ́ni nǹkan méjì ọ̀kan náà méjì náà nínú tọ́jọ́ oyún tàbí àyẹ̀wò gbogbo gbogbo lọ́jà yìí ti ọsọ lórí pé wọ́n sọ ọmọ lórí pé tó lóyún àjọ lòun ṣé ẹ̀jẹ̀ wà àjọ ọ̀jẹ̀ wà tá a òun náà lábìlẹ̀ òun náà páyọ̀ òbí gbọ́dọ̀ páyọ̀ náà ìrúbìn mi ní máa ní rẹ̀ kú díẹ̀ káàtó ìyẹn tó bá sì sọ náà làwọn òfin ṣiṣẹ́ ó lè dùn pé ní àtàrin oṣù méjì oṣù yìí mọ́tò òun ti ṣẹ̀ṣẹ̀ mẹ́ta ìdá ti parí ó sì mọ́ kò lò sí ọlọ́run ní èrè àwọn olùmọ́ni kí wọ́n páyọ̀ náà láì kí wọ́n lè má dín kí wọ́n kí wọ́n báyọ̀ lọ kí wọ́n so òdodo tí ń bẹ lápò òbí wọn kí wọ́n má fi pamọ́ nítorí pé wọ́n fẹ́ sún ọjọ́ ìdá àwọn súnmọ́ tàbí wọ́n fẹ́ fi kún ọjọ́ ìdá àwọn méjèèjì lórí ìṣẹ̀ wọ́n lọ́kọ̀ ṣáìsì tàbí ọkọ̀ kó obìnrin rẹ̀ bọ́yá wà lókè rẹ̀ ọkọ̀ sẹ́ẹ̀dì wẹ́sì ó sì ẹ̀ lórí bọ́yọ̀ kò tí ì yọba yà ní kò ní yíyó àkọ́tọ̀ bàjẹ́ kí máa ṣẹlẹ̀ kí máa ṣẹlẹ̀ kí á ìmí òde tó kọ́kọ́ sún lẹ́sàn o yóò sì lọ gbọ́ pọ́n sí ọkọ̀ òkú mà tọkọ̀ ọba mọ̀ sọ́yọ̀ ọ̀ tọkọ̀ ọba lé ọ sọ́yọ̀ òbí ọ ọlọ́ba yẹn ló ní ayọ̀ mọ́ àbí kọ́bìnrin ọ wà nú ẹ̀jẹ̀ kó lóun sí nú ẹ̀jẹ̀ kí ń ṣe ìdá kó lóun sí àbí ìdá rẹ̀ parí ẹ̀jẹ̀ rẹ̀ parí wọ́n sọ pé àwọn ti ṣẹ̀jẹ̀ mẹ́ta o ẹ̀jẹ̀ obìnrin ẹ̀ parí ọ̀lọ́ tọ́lọ̀ ọba sọ fún wa ní tọ́lọ̀ ọba sọ fún wa ní ọlọ́ọ̀ba ní kí ń kó nẹ̀ ń tẹ̀lé láì wọlé omi ká ẹ̀yin obìnrin ẹ̀ bẹ̀rù ọlọ́ ẹ má kì í ti ń bẹ́ẹ̀ lú àpò bí pamọ́ ẹ tó lórí kọjá ó kò ní ẹ ti ń ṣe àìbọ̀ kọjá jẹ́wọ́ pé ń ṣe àìbọ̀ ọlọ́ba ẹ̀yin obìnrin ń kúnnà ìpínlẹ̀ ìlà ìwọ̀n àti táwọn obìnrin bá jẹ́ pé wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àtọ́jú ọ̀kan tí wọ́n pẹ̀lú ọlọ́run tí wọ́n wọ́n fi ti bẹ́ẹ̀ lákòókò wọn pamọ́. tó o bá nígbàgbọ́ pẹ̀lú ọlọ́run lóòótọ́ kókó ọ̀sábàmì ọ̀sápamọ́ tẹ̀yìn ọ̀sẹ̀ tọ́mọ̀ oní imáyì kọ́lọ̀mọ́ bá mọ́ tí imáyì rẹ̀ bá bẹ̀ mọ́tò pamọ́. ó lè kọ́ ọ́ la ó lè dùn ó ṣe ìgbà tí àti káyà sẹ́yìn wọ́n àṣà àǹtẹ̀kọ̀rọ̀ káṣà àǹtẹ̀kọ̀rọ̀ ṣe àwọn owó kẹrù lọ o lè kórìíra nǹkan ní ọkàn rẹ lè pọ̀ ṣùgbọ́n ó rẹ ni ó lè má tètè hàn sí ìwọ́pọ̀ rẹ ni ọlọ́pọ̀ bá ní jọlá ó máa sọ fún wa ní pé ìkúnà ìpínlẹ̀ ìpínlẹ̀ pẹ̀lú omi ààbò tí àwọn obìnrin bá jẹ́ tọkọ ọlọ́wọ́n bá gbọ́dọ̀ dúró wọ́n sì gbà pé ọjọ́ ọ̀kan ń jẹ wọ́n fẹ́ tó kálukọ́ wà á sì sì wọ́n sẹ́ ìbọn òkòkò fún sẹ́ tọ́mọ ní ìsìn kọ́dà ìyá tó bí ọlọ́mọ fún ọmọ orí ìyá mi wọ́n jọ àwọn jọ bí i ẹkú mọ́jú mi lọ wà láì ìyá mi ní kọ́ ọmọ bí wọ́n sì jọ wọ́n sí ẹ̀bẹ̀ rọ lọ́wọ́ ọlọ́run bá ní wọ́n bá gbọ́ ọlọ́run ọba gbọ́ àtúntò ọ̀kan ọjọ́ ọ̀kan ìlú àgbìyàmọ̀ ẹ mọ tọ́lá ọba ti tọ́jú ọ̀fẹ́ yìí ìyàwó mọ̀ tó bẹ̀rẹ̀ sàrà ẹ̀ ọjọ́ tá a tù á sí i wọ́n kókò sẹ́ tọ́mọ̀ ṣe báwọn ará rẹ̀ yìí nìkan lọ́fẹ́ sọ́mọ̀ ṣe báwọn ìjọ òkúgbé nìkan lọ́fẹ́ sọ́mọ̀ níjọ́ àkìyà àmọ́ ọlọ́kọ́ wa tá sí i rẹ̀ níwájú gbogbo ẹ̀dá látòrí ànẹ́bí àádá lórí ẹ̀wọ́ ẹ̀wọ́ tó náwó fún yàrá rẹ̀ nígbà náà ọlọ́kọ́ sí i tọ́ páyọ̀ ọ̀dọ́ ìlú ìfọ̀ mọ́tò ti jẹ bá kú ìyẹ̀fà. ọlọ́pọ̀ bá yẹ ká ní wọ́n bò lówó láti wò nà nígbà wọn bá wà nínú ìgbà wọn ṣe ìgbà àwọn lọ àwọn ọkọ wọn àhákòyọ̀rọ̀ ti yín nà fi ìdá ìgbà àwọn ọkọ wọn wọn ní ẹ̀tọ́ àwọn fi lẹ́tọ̀ sí kán dá àwọn ìyàwó wọn padà nígbà àkọyẹ̀mí sílẹ̀ ti wáyé obìnrin ti rí dà rẹ̀ yálẹ̀ tí ó sẹ̀tẹ̀ mẹ́ta ni àbẹ́ tí ó sọ̀sù mẹ́ta ni àbẹ́ gbà tó bá tí ma ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọkọ̀ ló lẹ́tọ̀ láti dá padà kókò padà lè fi ẹ̀rí àṣewálé kókò bẹ́ẹ̀. tọkọ bá ti ní mo dá a padà ọ̀rọ̀ pé èmi ò padà má kò sí mẹ́ o ọkọ̀ ló ní láì tì í lè o tọ́ọ̀ bá wa pẹ̀ mọ́ láti ọ̀gbìn ní ìlọ́tọ̀ lé àmọ́ nípa pé mo kọra ìkọra ẹni sílé ilé lópin ìgbà tó bá ti ní mo dá ọ padà àbí mo dá ìyàwó mi padà ó ti jẹ́ ìtọ́jà padà lópin ìgbà tí ọba ti sì kí o tí ọba ti fà ní ìjà rẹ̀ láàrin òun àtọ́ náà sì ni wàhálà kẹsẹ̀lẹ̀ ọkùnrin kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ ìsàrùn òun ti kàkúlé pé wọ́n kú di lẹ́yìn oṣù mẹ́ta wọ́n á lóko tiẹ̀ kó wọ́n kan tó wọ́n ilé ìfẹ́ pé kì í ṣe iṣẹ́ yà àpàrà máa kọ́ pé tí mo dì í lẹ́nu oko fi fà yé àwọn ẹlòmíì nínú ilé o ìgbẹ́ fún sẹ́kì ẹ̀ ọkọ̀ ní làkàrẹ̀ ọkọ̀ kì í ṣe solution ọwọ́ kò bí ilẹ̀ ètò àkàkùlẹ́tì pé ìgbà ìgbà yìí wọ́n bẹ ayọ́kù bí oṣù kan àkókò ọ̀sẹ̀ ó ti bí yọ̀ọ̀dì rẹ̀ ọba lọ yọ bá gbọ̀ délé obìnrin bá di ájọ́ wáyé ọba ní lápàdá yìí lọ́dún tí lọ́fẹ́ wá sí ilé mi ilé rẹ̀ àti ilé mi ó lè wọ̀n ta ó lè mẹ́ta gbàdá à èmi ẹ̀ ń ṣèyàwó rẹ̀ mọ́ nítorí ó ní àìlànà mọ́ parí ẹ̀jẹ̀ wà dàbàtẹ̀ òun yà ní pásítọ̀ rẹ̀ ìyàwó ti sọ pé òun ti parí kíláwà sí ẹ̀rọ bá rẹ ọlọ́ọ̀dì sọ ló kúta dáa ní pépèlè sọ náà làgbà. ẹ wá sọ ọparọ ọsọ oṣòdodo kúkúrú láàrin ìrìn àjọ náà ìlànà tí káwọn ọmọ páyọ náà èyí tí ń gbẹmú àbùdí yẹn ló fi pamọ́ tí ẹ bá nígbàgbọ́ pẹ̀lú ọdún àtúntò ọkàn ẹbí bá kọ́kọ́ lọ rí ẹsẹ̀ láti ọjọ́ ọ̀kan yìí ó lọ wọ́ ọ̀dà yìí tó wájú rẹ̀ tó di ilé kọ́ ọba ti pamọ́ sínú yẹn bí ìwé nípa kọ́kọ́ rẹ̀. ọlọ́ọ̀bá ni wọ́n kọ̀rọ̀ lẹ́fọ̀n àkókò lẹ́fọ̀n fún náà wọ́n kọ̀rọ̀ di ìfẹ́ tó dáa nípa. níbi kíkọ rẹ̀ ní sílẹ̀ alákọ̀ọ́kọ́ àtẹ́lẹ̀ kejì lọ́ba wáyé àwọn ọkọ wọn wọ́n ní ẹ̀tọ́ jù láti dá wọn padà wọ́n dá wọn padà tọ́lá sì ti lóhùn dá wọn padà kò sí pé ẹ̀lọ́ ọ̀dẹ́yàwó rẹ̀ mọ́ kò sí ìlú bẹ́ẹ̀ àfi ká wọ́n náà tù sí ní tó bá jẹ́ pé dandan fún ọ̀fẹ́ mọ̀ bẹ́ lábẹ́ rẹ̀ mọ́ ọwọ́ àdìpọ́ sábẹ́ ọkùnrin wù àbí gbogbo ẹ̀rọ kọ́ọ̀tù kájájọ́ owó kí ni tí ń sẹ̀lẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ nípa ilé o ó tún jẹ́ àwọ̀ rẹ̀ náà ọlọ́ọ̀bá wa ní in àwọn ọdún ìsìlára táwọn ọkùnrin bá fẹ́ dá wọn padà wọ́n lẹ́tọ̀ ṣùgbọ́n kọ́ jẹ́ pé àtúnṣe làwọn náà ń fẹ́ á padà káyà tuntun mi àwọn ọkùnrin máa ṣe bẹ́ẹ̀ láti fara ní obìnrin tọ́ba ti kọ́ lẹ̀ tọ́ba ti kú dẹ̀dẹ̀ tí ó parí nígbà yọba ní gbọdọ̀ padà yọba tó páàkì rẹ̀ fẹ́ bẹ́ẹ̀ tọ́ba ti ṣe jọ́ méjì lónìí mo tún kọ́ lẹ̀ yóò tún wọ́n ṣe ìgbà lọ ó kú dẹ̀dẹ̀ tí ó parí nígbà yóò ní mo padà ó lè ṣe bẹ́ẹ̀ obìnrin lè wà lábẹ́ ẹ bẹ́ẹ̀ fọdún mẹ́wàá ẹ̀dá padà nígbà tí ọlọ́ba á fi òkà ìṣòro dídí bá máa ń sọ fún pé dídá obìnrin tó àdá obìnrin padà ẹ̀yìn ọkùnrin ẹ̀bẹ̀ lọ́lọ́ kí àwọn ọdún ti sùn lára wọn dá obìnrin náà àtọ́bájẹ́ pé àtúnṣe wọn tẹ́ kì í ṣe pé ọkọ̀ kó ti bẹ́ẹ̀ lọ́kọ̀ bẹ́ẹ̀ nìkan ti wù ní ti fura báwọn ẹ̀nìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ní ọdọ́ padà ó lè bà tó bí àjẹ́ ìgbàlá yìí wọ́n dà nàbí tó lẹ́yìn ààrẹ ní ẹ̀mí màálù ẹ̀yọ ọkùnrin ẹgbọ́n àwọn ọkùnrin lọ́nà máa bá wípé wípé irú ẹ̀kọ́ tá a láwọn obìnrin wọ́n ní lẹ́yìn ọkùnrin ní lórí àwọn obìnrin àwọn obìnrin náà lẹ́kọ̀ọ́ lójú nínú tó dáa tó ń fẹ́ kó ní ìlú sí fún ọwọ́ ọkùnrin wọ́n náà gbìyànjú máa ṣe dáadáa irú wà tó ń fẹ́ kó wù sí wọn ní ti dáadáa wọ́n náà gbìyànjú máa wù dáadáa wọ́n dá abdullahi bin abbas wọ́n ní ọ̀nà àwùjọ aláàbì ẹ̀gbà ọ̀rọ̀ wa pé abdullahi bin abbas ní inni lọ́wọ́ ibù an àtẹ̀zẹ́yẹnà lè mar àti kàmá ibù an tẹ̀zẹ́yẹnà lè mar àti lè ó ní máa wú mi kí n sọ fún ìyàwó mi wọ́n sọ fún kí n dùn wò gẹ́gẹ́ bí máa ṣe owó èmi náà pé kó bẹ̀rẹ̀ kíyàwó mi náà sọ́sọ̀ lábàá pípẹ́ ládàá àwọn ọkùnrin gbà nìyí ojú máa jẹ fún mi ọ̀sán àmúra ẹ̀ àmútọ́ ọ̀bá dé pẹ̀lú ẹsẹ̀ mẹkáníìkì àti ilé owó àtàrọ̀ nílẹ̀ ní òkùnkùn orí bẹ́ẹ̀ ni. yìí sóde nìkan lọ́la ọba ní ogun rà dáadáa kó sọ́sọ́ ọkùnrin náà kó sọ́sọ́. ọ̀sán tó wà nù àdámọ̀ obìnrin kò sí máa ṣe obìnrin tó bá nílà ká yìí. torí kọ́ lọ́ọ́ máa pẹ́ wọn ní pé áwọ̀ máa yìí náà ṣiṣẹ́ òkè kékeré ti wọ́n fi sọ́sọ́ ṣùgbọ́n kò túmọ̀ sí pé kọ́sí náà a máa múra bí ìgbẹ́ ìbátan obìnrin ní ọkọ rẹ̀ yóò sì bẹ̀rẹ̀ ní sagbọ́ pé wọ́n mọ̀mọ́ kọ́ kò mí lórí aṣọ kan tọ́wọ́ bí èkúta àtàwọn òbí náà tọ́jú ọba ti lé wọ́lá à ní púpọ̀ bá wà níṣẹ́ ẹ̀rọ kálukú mọ̀ pé kìí ẹ̀rẹ̀ lọ́wọ́ kí ní ẹ̀rẹ̀ láti ìmọ̀lẹ́ lọ́lẹ̀ abẹ́pọ̀ kò sí ṣe mọ́tánìkì wọ́n nu yunifọ́ọ̀mù mọ́tánìkì rẹ̀ kò sí tó burú etí ṣe kí ní ṣùgbọ́n ẹ̀wá ni pé wọ́n lò dé aṣọ tó ti á gbọ́n ẹgbẹ́ ó kú mọ̀ pé mọ́tánìkì ni ní àhàhà tí àwọn wà ní ọ̀kẹ́ lẹ́kùn dojúdojúdò lẹ́kùn ìtura sọ tí wọ́n wọ́ wà. máa sọ fún ọ pé ìdúrà ìdúrà jómi ìdúrà lọ́kẹ̀ mi áhà wọ́n lọ fún lẹ́kùn tẹ̀lé àlè nílẹ̀ ló máa wí. ọlọ́ọ̀bá wa ní wọ́n lè rìn jáde àlè tó ní abẹ́yẹ̀ òní ẹ̀ wá tẹ́tí bọ̀. ilé ọ̀wá túmọ̀ sí pé ẹ̀tí wá dàbá ẹ̀tí wá di kaná ẹ̀tí wá dalágbára kaná pẹ̀lú ọkùnrin. gbọ́n lẹ́ẹ̀dá ìtàkẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ti fẹ́ ká ṣe fún bẹ́ẹ̀ náà ní káwọn ní òfin fún àti ìdáná mi. ọlọ́ba ẹ máa bá àwọn ọkùnrin lọ dájú rẹ̀ ọlọ́ba fún wọn ní kóòdù mi rọ̀. obìnrin tó bá fẹ́ jókòó àlàáfíà ní ọ̀pọ̀ rẹ̀ láàrin ní àtọ́lọ́mọ sọ fún yẹn wọ́n gbà ọ̀rọ̀ dà nínú ilé. tó bá fẹ́ jókòó àlàáfíà lọ ilé ìgbìmọ̀ rẹ̀ ń fẹ́ lọ́ọ́ wà láyé obìnrin tó bá fẹ́ dúpọ̀ àlàáfíà ìpè ọkọ rẹ̀ kọ́ gbà ọkọ̀ rẹ̀ ká. àmọ́ tó bá fẹ́ máa gbà pé kí wàá ní kí wàá ní inú ilé yìí ó dàrú o inú ilé yìí ó dàrú mi ò bá lè tẹ́lẹ̀ kan ọ̀bá dé owó rẹ́kẹ́ ní ọ̀dá kùnà ilé ò lè tò ó ẹ̀fẹ́ náà kọ́kọ́ gbà tó lágbájá lọ́gbà ẹ̀mí lẹ́kọ̀ọ́ wà lẹ́yìn kò túmọ̀ sí pé kọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n nípa wọ́n ló wà ní káàdì ẹ̀yẹ́ ṣiṣẹ́ ìjọba ní tí ṣe sùn ọgbà pé head teacher ń lọ̀gá rẹ̀ ọgbà pé principal lọ̀gá rẹ̀ àmọ́ ní olè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ̀gá kó lè ṣe lẹ́gbẹ̀ẹ́ padà rí a níbi iṣẹ́ yín tó ọba yarí kó ọgbà pé principal lọ̀gá sọ́dọ̀sì ti mọ̀ wọ́n kowa da dai mu dai ana ba da misali a cikin na da ko ba ne ka ka kire dole gini lo الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. الله الرجال قوامون على النساء àwọn ọkùnrin ni ọlọ́run bá ti ṣe igi lẹ́yìn ọgbà fáwọn obìnrin àwọn ọkùnrin lọ́lọ́run bá ti ṣe àmúlẹ́gbẹ́ fáwọn obìnrin nítorí nǹkan méjì tó lé gbogbo ìmọ̀ àfàgbọ́nà márùn-ún bá àwọn àlàbà torí àjùlọ kan tọ́lọ̀ wọn bá ṣe ọkùnrin tí ò ṣe fúnbẹ̀ ẹjọ́ ọba kan deny reality lò inú àdámá ìkànnì ìwà àgbàgbọ́ bá ti bẹ̀rẹ̀ ṣe ó yà iṣẹ́ ọkùnrin ilé ìsọ́kùnrin ìwọ àwọn ìkànnì ìwà tó jẹ́ bọ́ọ̀lù ọba ti sàwọn nù róòlù kálukú àti òkùnrin tọ́kùnrin bá lòun ó lé róòlù obìnrin ó sì ṣe wàhálà pa tọ́kùnrin náà bá ní róòlù ọkùnrin lòun ó pè ó lò sí wàhálà pa wọ̀dì máa ń fàkó ní àwọn inú ìdàkejì tí jẹ́ kọ́kọ́ jẹ́ baálé tí ò ní jẹ́ ọkọ̀ lásán náà ní tọ́lọ́ kọ́wọ́ ti gbẹ́ ló tọ́lọ̀ ọba sí ọkọ̀ àwọn ọkùnrin pé ìdájọ ilé ìwò wọn mọ̀ àbíkọ̀ parọ́ ni ẹ sọ bẹ́ẹ̀. a máa sọ fáwọn ọkùnrin kí ṣe pé torí bá a rẹ̀ yọ̀ wọ́n jẹ́ ìdájọ ilé ọkọ̀ ọkùnrin ẹ̀tọ́ rẹ̀ nípa dúkìá tọ́lọ̀ ọba sí fún káná tọ́lọ̀ pọ̀pọ̀ pàápàá jùlọ tó bá jẹ mọ́lá mi ju ikú lé kì í ṣe tó tọ́ gómìnà ọkọ̀tọ̀ ọmọ sọ gómìnà pé tí wọ́n bá ti ra lúkú ọ̀rá rẹ̀ nígbà mo ti ra rẹ́ẹ̀sì wọ́n náà mọ̀ wá wọn tó máa ti ìmọ̀ máa yí máa kì í ṣe tọ̀ ṣùgbọ́n tí wọ́n bá sáré íńtínẹ́ẹ̀tì láyọ̀ ṣe ṣe kó kú o ara súnmọ́ta ti sọ lẹ́yìn náà sórí tí kò gbogbo ṣe á rí báyà sálárì lè bọ́ọ̀ láti á máa yí máa tí wọ́n sì gbàgbọ́ yẹn láàrin àwọn kí n ṣe tó burú àmọ́ kí èsì ẹ̀tọ́ tó kún ojú àwọn àpapẹ́ tó kò kówó oúnjẹ lẹ̀ kò kówó oúnjẹ lẹ̀ tó fi jáde láàárọ̀ ó tún wá gbó oúnjẹ lẹ̀ ó ní pèrè lójú kì sínú ọ̀bẹ kò sẹ́ni gidi lórí ìyọ́ bẹ̀rẹ̀ sí gbójú ìlú ọkọ̀ jẹ́ máa lọ nítorí ìdílé wọ̀nyí máa ń fọkùn ní àbúrò nínú tí wọ́n bá ń lẹ́nu dúkìá ẹni ó ṣe é ṣe ń gbà ní kọ́lọ̀ ọwọ́ fún bẹ̀rẹ̀ ní àtìkì tó kò èrò ìmọ̀ sí ìmọ̀ sẹlẹ̀ rẹ̀ wọ́n tó rájọ wá fi wá pé inú díẹ̀ ọ̀sẹ̀ ń lò náà ó ṣe wà bá tó lè sùn olùgbà sálárì ìjẹ́ gbogbo mẹ́ta tìyẹn wá ní gbogbo yòókù kọ́ máa ṣe lókù là kọ́ máa gbìyànjú wọn kó lè gbìyànjú ìyẹn jẹ́ kálùbà pọ̀ wà nù ìdí tí ìdí kó lè sọ̀rọ̀ kọ́rọ̀ lọ́ lálẹ́ tó lé rẹ̀ ọlọ́pọ̀ sàmìlẹ̀ wa ọlọ́pọ̀ parí ọlára ní pọ́nláwọ̀ àzíṣò ìfẹ̀kíì ọlọ́pọ̀ ọba àlejò ọlá ọba tó ọmọ ọgbọ́n ni ọba tó jẹ́ pé gbogbo òfin tó fi ilẹ̀ ó kún fún ọgbọ́n ni ní kí máa wà ní gbogbo òfin tó lọ́wọ́ bá sí gbogbo tá a ti ṣàlàyé yìí ní kí máa rẹ̀ ó lè tètè hàn sí wa ó sì lè mọ́ná sí wa àmọ́ ń gbọ́ ọlọ́run bá ti sé lófin ọlọ́run bá àjàkímù ní ọba tó pọ̀ ẹni gbogbo òfin rẹ fún ọgbọ́n nítorí délé kámú tọ́lọ̀ wọn bá sé lófin kámú yìí kí ni tẹ̀mí wọ́n fi rọrùn nílé ayé ń bíi ilá ti bọ́lọ̀ ọba pàdé pẹ̀lú ìdùnnú àtàlù ọlọ́wọ́ dápá ọlọ́wọ́ pàdé tẹ́ tí ó rí ọ̀nà ọ̀nà ọlọ́wọ́ kó ṣe wálẹ̀ tí ó gbófin ọ̀nà tí ó mú mi ọlọ́wọ́ má ṣe wálẹ̀ tí ó gbófin ọ̀nà tí ó kọ̀ tí ikú ọlọ́wọ́ má ṣe wálẹ̀ tí ó gbófin ọ̀nà tí ó tẹ̀lé pẹ̀lú rẹ̀ ọlọ́wọ́ já gbàgbára pẹ̀lú wa lọ àdùnmá ìṣáàlá láti dá àwọn ọ̀rọ̀ ọjọ́ tó kíkà lọ́kọ̀ọ́ à ń ní alẹ́ tó bí ní òwe ju jùlọ síbi ènìyàn bá gbà fún àlọ́sàn kò ní rí dáadáa bí ẹni tó padà dé. ìbéèrè tó bẹ̀rẹ̀ nípa pé tí ẹ bá ka kúránì lálẹ́ ó fi lò ó jùlọ àti lẹ́sà láìpẹ́lájì kì í ṣe láǹkọ̀sọ̀ bẹ́ẹ̀ ọ wà lọ́wọ́ irú àsìkò wòlé lálẹ́ àsìkò tánà sọ̀rọ̀ láàrin sọ̀rọ̀ bí wàá pé àsìkò tó lọ́la wọn náà ní kúrú tó lẹ́yìn tá a bá dá alẹ́ sí mẹ́ta ìdákẹ̀ẹ́ta àparí lẹ́tọ́ ní pẹ́lẹ́yìn rẹ̀ làṣùgbà ilé àsìkò tá a lọ́lọ́lá tá a bá lásìkò láàrin fáàsì tí ẹ bá ká lùkọ́ láàrin nígbà náà tó máa kí òun gbà náà ọlọ́lá tó àwọn àsìkò mi lọ adé níbẹ̀ ṣùgbọ́n kí èsì pé jẹ́ náà rìn lálẹ́ ẹ tó kí n tó tó gbé kó láàrin rẹ̀ lẹ́yìn ìgbà lẹ́yìn ìrìn ìṣá àbí lẹ́yìn mọ́gbìn ọlọ́lá ju ẹ tọ́ka lẹ́yìn àṣùgbọ́n àbí lẹ́yìn òru nínú ọ̀mẹ́rin ìfẹ́ lórí ilé o nítorí ìyẹn tó bá jẹ́ pé alẹ́ tà ń sọ à ń sọ̀rọ̀ alẹ́ ẹ̀kan ìdákẹ̀ẹ́ta àpáálí tá a bá dá alẹ́ sí mẹ́ta nítorí tó tẹ́ lẹ́yìn rẹ̀ làṣùgbà alẹ́ níbẹ̀ ṣùgbọ́n tí ì bá ti bẹ̀ ilẹ̀ ìkẹ̀kẹ́ ló ń bẹ wà láwùjọ. ṣé ìyàwó àgbàkọ̀rọ̀ àn tí ìdí bàbá àti kọ̀ọ̀án àṣọṣọ yóò wà ládàá mẹ́wàá nígbà tí kì í bá sínú oṣù ọ̀rọ̀ lágbàlẹ́ ló ní ènìyàn yóò máa kà lórí àsìkò kan tí ènìyàn máa ka àkùrán nínú oṣù ọ̀rọ̀. wọ́n béèrè pé anẹ́sọ̀lá àdẹ́sọ̀lẹ́mọ̀ lọ sọ pé gbogbo ara púpọ̀ kẹtẹ́ ìwà kanú àlù yóò gbà ládá mẹ́wàá bí ìbá ṣe lọ rọ̀mọ̀ báyìí náà bí ìbá ṣe lọ rọ̀mọ̀ báyìí kì í ṣe pé ládá mẹ́wàá ìyẹn ni pé mínímọ̀mù tí ó gbà ládá tó kéré jù tí ó gbà ládá lẹ́yìn ládá mẹ́wàá ẹlòmíì ọ̀kà yóò gba ogun ládá ẹlòmíì ọ̀gbọ̀gbọ̀ ọdọ ẹlòmíì ọ̀gbà ọgọ́rùn-ún mo sì wọ́n náà wá ní tiẹ̀ wọ́n wà lọ́wọ́ fóònù ìpayọ̀ náà bá ti wà lọ́tà ẹ̀fà tó ń kà sí. wọ́n á béèrè pé tọ́ba wa jẹ́ nu rọ̀mọ́bà mi kọ́ láàdá mélòó ní èèyàn gbà láàdá tí èèyàn kọ́ ọlọ́ọ̀bà nìkan lọ́mọ yé rẹ̀ ọlọ́ọ̀bà nìkan lọ́mọ yé lọ́pọ̀ láàdá tí ó fẹ̀dà ó sì wà lọ́wọ́ bóòlù sí kàkà ní ọkìlọ̀ nǹka bóòlù ọ̀kàlẹ́ sì wà nù tọ̀ǹka bóòlù ó sì ronú sí tọ̀ǹka ilé òde kí dáadáa wọ́ yàtọ̀ nítorí délé káwọn pẹ́ ládàá rẹ kọ́ lọ́ọ̀bà nìkan Di máa fi òdi wọn ládàá tí ó fún ìtọ́ka ìkùránì nínú àwẹ̀ pàápàá jùlọ nítorí ilé káwọn ka ìkùránì lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ láwùjọ wa àdúrà. malam muna neman aure muna zuwa ta da addu'a Allah ya ba mu gidi na gari inda za mu huta. Àdúrà wọn ni ọ̀dọ̀ wọn gbàdúrà. Sọlá wọn yóò yóò fẹ́ máa yí sóbẹ́ ní ọ̀sẹ̀ oyún ọkọ rẹ̀ pẹ̀lú mímọ̀ sí ọkọ náà pẹ̀lú májẹ̀mú tó bá sí oyún náà tu. ra mọ́tò fún un. tí wọ́n bá déwájú ọlọ́wọ́ lọ́kùn lọ atọ́pọ̀ àtìyàwó tí wọ́n bá déwájú ọlọ́pọ̀ ọlọ́run lọ. Sọ́dọ̀ alẹ́ nẹ̀bí ìfẹ̀yìn. Sọ́dọ̀ alẹ́ nẹ̀bí ìfẹ̀yìn ẹ mọ̀ sí sọ́kẹ́ tí wọ́n bá dé wájú ọ̀dọ̀ wọn lọ òòjọ́ ṣùgbọ́n màrà tèmi ni pé jò túmọ̀ nínú tó jẹ́kù fún wọn níṣẹ́ ni wọ́n tí wọ́n máa tọrọ àforíjì lọ́dọ̀ wọ́n yá wọ́n yá wọ́n lè dé wájú ọ̀dọ̀ ọ̀dọ̀ wọn bọ́ bá wọn ṣe ń sóòtù wọ́n yá wọ́n lè tó kú wọn bá ti rántí wọn máa tọrọ àforíjì àmọ́ kí ni ìdájọ́ wọn wájú ọlọ́ tí wọ́n bá déwájú ọlọ́ ọlọ́ bá mọ̀ lórí sí ìdájọ́ Gẹ́gẹ́ ni mo ṣe rẹ̀ tó nígbà tí mo wà lórí lórí ìrìnàjò lọ́n dínú tó nígbà tí mo ń darí bẹ̀ wá ṣé máa dínú kò ní àbí máa dínú pé. Ẹ ti rìnrìn àjò, sọ̀wọ́n ń àbí gbà tí ń bọ̀ lótìgbà tó bá jẹ́ kọ́ wá lórí ìrìn àjò ọ̀nà àǹfààní àti ìdíwò ó ti ló lábàárà àti máa dérò kú yẹn pé wọ́n rákà lẹ́nu kọ́ ọdún wọn rákà ní ìtìrìtì irun tí mo nírun aṣọ àti mo nìṣà yálà ń gbà tí ń lọ ní àbí gbà tí ń bọ̀ méjèèjì lẹ́nu lópin ìgbà tí ọba ti dè mí tí ti padà sí ìdíwò ẹ̀tọ́ padà sí tọ́jú ìdíwò náà kí ni ìdájọ́ alákòóso olókòókò ènìyàn àbọ̀sí oúnjẹ yẹn. ẹ mà dájọ́ rẹ̀ sí lọ. Lọ́dọ̀ rẹ̀ yẹn ni. Ìyàwó òun ti jìnnà níbi ṣíṣe ọ̀sẹ̀ ó sì rò títí tí ọkọ náà dé kọ ìyáálé méjèèjì náà nítorí àbúrò ọwọ́ ìyàwó náà tí orí ìyàwó ìgbẹ́ islam. ìjọba fún wa náà ẹbí àti polisi wà nígbà náà sí àfún irú àwọn ènìyàn onírú àpáyé. nígbà tó fún wa náà ní kókó wọn náà ó lè dáàbò wọn lò tẹ̀lé ẹ̀ wọ́n páyọ̀ ọ̀pọ̀ ọ̀nà tí péjọ́ kan wá tó ń lò wájú ọlọ́run téèyàn bá rántí péjọ́ kan wá tó ń lò sí ìsinmi iṣẹ́ rẹ̀ ìwọ̀nba iná wáyé máyà gbogbo fìtínà yìí kí lọ́fẹ́ tẹ̀lé rẹ̀ kò táyé náà gbogbo wàhálà kò túbẹ̀ kẹta táyé náà nìyí lọ ẹ wá sọ fún mi kásẹ̀ ẹni tó lé táyé náà ọwọ́ rẹ̀ bá ìjọ́ mélòó ló fi ẹni tí ọ ti kú ẹni tó ọ ló kú ẹgbẹ́ rẹ kú kí lọ́fẹ́ wáyé máyà sí. Ní ẹni bẹ́ẹ̀ fún páyọ̀ ọlọ́ọ̀

wọ́n ní ìbéèrè ìbàdàn sábà rẹ̀ sábà rẹ̀ ní ọkùnrin tó dé láti rìn àbúrò rẹ̀ bá wá pàdé rẹ̀ wọ́n bá dìmọ̀ ara wọn àbúrò bá dúró kó bẹ̀rẹ̀ sí ní nílé ìdájọ́ rẹ̀ àwọn kọ́ ni pé lófin ìṣẹ̀lẹ̀ àkóso tó kù tó ṣe tó kù ẹ̀mú sí ìwọ ẹ̀mú sí ìwọ láti wọ́n sára rẹ̀ sí ìjọba. torí pé ìwọ rẹ̀ lọ jẹ́ nítorí ilé torí pa gbàgbúrò rẹ̀ wọ́n wá máa kó fi tó burú àbí ọba ara wọn kò sí tó burú ṣùgbọ́n ṣùgbọ́n ni pé ìṣẹ̀rí àwa máa wò yẹn sí káàdì sẹ́wọ̀n nǹkan ní ìwà tọ̀jẹ́ tó wọ́n tábù tó ti pèsè yà ọ́ sí ilé wò wọ́n ti ń kẹ́kẹ́ ní mùtú à ìsọmọlúàbì ìsọmọlúàbì ní ìsìn tó bá ṣe ń ta ẹ̀rẹ́bìnrin náà ló di nǹkan ní máa sọ pé àwọn oníṣẹ̀lẹ̀ ọ̀sán kẹta náà tẹ bá wà ń kọ̀rọ̀ ní ẹ̀ ti kíra ẹ̀ tẹ̀sí ẹ̀ tí ò sí nǹkan kan.

yọ àmọ́ rò pé ẹ̀ẹ́mọ̀ ojú ti ṣe pẹ̀lú yọ àjọpọ̀ wá dìjà lọ ipò ẹ̀ kó dìjà kúrò rẹ̀ ọlọ́wọ́ sàmọ̀nà ọlọ́wọ́. Ìbéèrè nípa pé ọkọ̀ òun bá lè yọ rẹ́rìn àjò kò fẹ́ ní sọ fóun fóun dáhùn orúkọ bá débi tí ń lọ ìwé ìwé dé kálùkà nígbò dé pé ó àpọ̀lù rẹ̀ pé ara rẹ̀ tíráfù dé kù á máa tẹ̀lé bẹ́ẹ̀ ọ̀rẹ́ ga ọlọ́pọ̀ pẹ́ kò ń kóhùn sí lé kù ẹ̀mí kí lọ́lọ́ sí lé kọ́ lọ́wọ́ náà ó sì tètè jáde dé láàárọ̀ bí ìgbà jẹ́ pé iṣẹ́ kan wà yìí. no lálẹ́ ló tẹ̀lé alẹ́ ló tẹ̀lé ọkọ̀ kọlu ìyàwó pẹ̀tọ̀ òun lè di ẹ̀rù kan sí ọ̀nà náà wípé ó ṣe ti pẹ́jẹ́ pé ọ̀pẹ àwọn tó bá sì kú òun ní fẹ́ wọnú nínú báyà wọn sùn ṣọ́ọ̀bù tó láwọn àárín di yẹ àsọ́kọ̀ alẹ́ lọ́wọ́ dáàwọ̀ ìgbẹ̀ lẹ́kọ̀ọ́ ìwọ̀n náà wọ́n nù ìsìn kọ́ mi ha ìyàwó tí dáadáa dẹ́wà sí òsì ọ̀nù tí alágbàbá ti fi tàn kọ́ sọ́dọ̀ fi sọ̀bà alábòsí wọ́n bọ́ọ̀lù ọ̀nà wọn nídàjọ́ lọ́wọ́ alásídẹ́ẹ̀tì àti nítorí àná ká nípa ìrọ̀lọ́ ló ti gbogbo irú obìnrin tí wọ́n bèèrè pé ọkọ̀ wọn tó ààbò kò sì ní sọ fóònù yóò ti fóònù lẹ́kùn sí oúnjẹ táwọn ọ̀jẹ̀ tó lè lọ bẹ́ẹ̀ oṣù mélòó kan kí ni ìdájọ́ ìjà wọn eléwọ̀n torí bẹ́ẹ̀ bá ìdíjẹ́ ọ̀tún wọ́n sì lè yìí ìlú ìbàdàn ṣùgbọ́n tí wà lábẹ́ ẹ̀bẹ̀ náà ni pé irú obìnrin bẹ́ẹ̀ ṣẹ̀dí ààyè ọ̀dà táwọn tó ṣẹ̀dí àkó ní ilẹ̀ tuntun pọ̀ ẹgbẹ́ mi àti ẹgbẹ́ àṣàlá tàbí dé obìnrin mọ́lẹ̀ látàrí àbùsù nígbà tí wọ́n kọ́kọ́ lọ sọ̀rọ̀ kọ́kọ́ lọ wá ẹ̀tọ́ rẹ̀ kọ́kọ́ lọ sọ pé wọ́n ṣe báyìí fún mi wọ́n sá lópin ìgbà tó bí bá tilẹ̀ wà lẹ́ẹ̀mí ọkọ débi kọ́ bá débi kó wò ní bá gbé mọ́ fún lẹ́tọ̀ọ́ láti gbẹ̀jọ́ sùn yálà lábọ̀dọ̀ àwọn òbí ọkọ ni wọ́n á tún ti ṣeṣe wọn ò ṣe kọ́ wọ́n ṣeṣe wọn ò ṣe kọ́ fẹjọ́ sọ àwọn òbí tiẹ̀ tí wọ́n wá àwọn òbí ọkọ kan gbogbo ẹlẹ́ gbogbo gbèsè ọ̀ tí wọ́n wá bá débi pé gbogbo ní ìyànjú ara sì ní arábìnrin níbi àjẹpọ̀ pọ̀ òfin tó burú pé kọ́ ọ̀rọ̀ ọ̀gá adájọ́ ṣẹlẹ̀ àwọn tí wọ́n bá lè tí wọ́n bá pè tí ọ̀ wá àwọn ẹbí rẹ̀ kò kọ́ wà ẹlòmí kan bàbá rẹ̀ ó kò kọ́ wà adájọ́ ni adájọ́ lẹ́tọ̀ àti sọ fún wọn wà kútu rẹ̀ di kọ́lọ́pọ̀ ọlọ́run wa sẹ́kọ̀ tí wà lọ́dọ̀ ọ̀tọ́rìtì wọ́n wà mú wa kí lọ fẹ́ sí i gan àwọn ọkùnrin bí wọ́n máa bá débi pé sọ́n bẹ́ẹ̀ àwọn rẹ̀ ló lòun tẹ̀ adájọ́ àlùtọ̀ lóṣù oṣù iye báyìí lọ́mọ fún wa kó ìyàwó rẹ̀ ọmọ wa gbà tó wọ́n á ọkùnrin ní ìtúkà ní ìpè láàkà ẹ̀ ìbẹ̀rù ọlọ́wọ́ ni ewu lò kò ní bẹ̀rù ọlọ́wọ́ ọlọ́sàn àti o bọ́yọ́ bẹ̀rù ìdájọ́ nítorí ọ̀nà ni pé obìnrin bẹ́ẹ̀ oníkọ́kùnrin ìṣẹ́bá ìlú tí wọ́n ti pé yìí wọ́n ti ṣe kí o ó ti tú tó bẹ̀rẹ̀ ọ̀bá lè fara dáná ó lẹ́tọ́ àti ṣe gbogbo gbogbo àwọn àgbésẹ̀ wọ́n náà ní pé ìrìn àjò jẹ́ bóyá ìṣẹ̀lẹ̀ jẹ́ ní iṣẹ́ tí ń ṣe lọ́jọ́ lọ́dẹ̀ àmọ́ tó wá pẹ̀lú pé kàn lọ bẹ́ẹ̀ àdẹ́ kò tún máa ronú pé ọyẹ fún òun ara ìdìkan náà lé nínú èdè irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá jẹ́ kọ́ máa máa ṣe bẹ́ẹ̀ dájúdájú ọ̀sẹ̀ náà nípa ní sọ̀rọ̀ láàyè òṣèlérà ní káfà kó fún àwọn ẹni tí jíjẹ mímu wọn bẹ láwọ̀ rẹ̀ kó fi wọ́n láàyè gbogbo àwọn tó jẹ́ pé òun ní ṣètò ìṣòro kọ́ wá fi wọ́n láàyè àdẹ́sọ̀lá ìṣẹ́lẹ̀ bí ọ̀dẹ́sẹ̀ ní àgbélé ẹ̀sìn tó dá ọ̀dẹ́ ìṣìn ńlá wọ́n lọ bọ́ sàn ọ̀lá ìṣẹ̀lẹ̀. And in a spiritual woman's seat in the masjid, if yes, I'm confused about the two raka they was in the masjid. Okay, wọ́n ní sẹ́yìn obìnrin tó wà ní ìbùsùn ẹ̀ sólè kí ó lè jókòó nù mọ́sálásí. Náà lókè ìgbà tó wà ní ilé pé ó ti láàbò pa ara rẹ̀ tẹ́sí òfin ní ká òsì tó burú tẹ́lẹ̀ òfin ní déèmì mọ́síláṣí wọ́n á bẹ̀rẹ̀ pọ̀tọ̀ nípa rákàlẹ̀ títọ̀ yẹ kéèyàn ọlẹ́ tí yẹn bá wọ mọ́síláṣí kò sí lórí ìtìẹ̀ torí máa ní ẹ̀ka ti wà kẹ́kọ́ wá tuntun fún kínà rẹ̀ láti ṣe kíni o láti kí o oní kí o lọ́kàn tó kù náà. tí ènìyàn bá tí wọn á tán kí ló bá ti ìwọ kò ní ìdí kí o yẹn láti rà máa ní o. Àìntà wọn ló máa ń sọ ní pé tọ́lá àdúgbò àdẹ́sọ̀ láì sílẹ̀ fún àlọ́ ìgbé ìjálù àtúrọ̀ sọ láti fi lẹ́yìn ìtura. Ẹni kọjá pé mi ò jẹ́ kíkan ìlà alẹ́ kọjá mọ̀lẹ́tì. Àwọn olùmọ̀ ní ìfẹ́ pẹ̀sọ̀ inú kọjá ti kàn yìí. Àwọn oṣù wá pa àwọn olùmọ̀ sálàyé kò kì í ṣe pé kì í ṣe tọ́ lẹ́tọ̀. Tí ẹ bá dìde lẹ́yìn àti kiri tó tàn, bọ́ọ̀ sì ẹ̀fọ́ kó o lè jí lóòrùn kí òun nǹkan dàbí ní pípọ̀ sọ ní ti rẹ̀ di ìgbà tó bá kírun òwú tán ọba yẹn lábí lákòókò tó kírun tẹ̀. ṣùgbọ́n tó bá jẹ́ pé ìkan nínú nǹkan méjì bọ́yá òun òkúta bó ti rẹ̀ ní bọ́yá ní ìdí bọ́yá sì kò tí ń ti sí dédé bàtà kàdé fàánù ìdílé láyé tó o lè kí ásá o lè kí pítìrì rẹ kó o tún sùn. tàbí èyàn kírun lẹ́yìn ìmáàmù tó jẹ́ pé ìmáàmù yóò kí pítìrì ẹ̀sọ̀lá ìṣẹ́lẹ̀ mẹ́sì sí wa ẹ̀sọ́ bá dúró lẹ́yìn máàmù tí máàmù fi kírun ta wọ́n pọ̀ láadáa tó gbogbo òun ló fi kírun bí bàtọ́ lẹ́gbẹ́ gbogbo láti ìgbà tí mẹ́fẹ́ ìtura tí títà ní ìlú lọ bí bàtọ́ lẹ́gbẹ́ òun kírun ní kí torí bí ó dúró kírun wítì lẹ́yìn máàmù ọwọ́ adúlọ̀ òun láǹfààní àti ìkírun irú bẹ́ẹ̀ kò sí tó gbólè yẹn lẹ́bílà rẹ̀ tọ́fẹ́ yẹn lẹ́bílà opportunity rima kurkwai opportunity ne wuri kuma ne misali ne da Allah ta ya malam aure na ya kusa ala ana sa rana sai matar yayan babana ta je gidan su family meeting ta ga matan shi wani karuwa ce ina da HIV ana kasa wasu

tí ọba sóore ń bẹ ọlọ́ọ̀bá ló máa kú tí wọn bẹ ọlọ́ọ̀fẹ́ mi lè fi sábà jù torí tó lọ padà tó wájú ọlọ́ ọgbọ́dọ̀ ọba tó bẹ́ẹ̀ lọ́ọ́ tó kọ́ tí ọba jó o lé ìdí kó jẹ́ ìdí ọ̀fìsì ọlọ́ọ̀bọ̀ gbà. ǹjẹ́ ǹjẹ́ ìyá ọkọ̀ lẹ́tọ̀ọ́ àti ọkọ̀ ìyá ọmọ rẹ̀ sílẹ̀? ìyá ọkọ̀ lẹ́tọ̀ọ́ àti ọkọ̀ ọmọ rẹ̀ sílẹ̀ ìyàwó ọkọ lè kọ́dà bàbá ọkọ lẹ́gbàá ọkọ ìyàwó ẹ̀tọ́ kápò obìnrin ilẹ̀ ọkọ̀ lọ́wà nítorí sábàbí kàkàdí mi àbí kí o gbé ẹ̀rọ àti kọ̀m̀píìtì ọmọ rẹ̀ látàrí pé ó rí pé gbígbé pẹ̀lú obìnrin àbí wà lẹ́yìn ẹ̀rọ tọ́kọ wá lóun fọ́ lẹ́gbàá ọjọ́ kíkọ́ rẹ̀ àmọ́ ìyàwó àní sọ pé òun kọ́ ìyàwó ọmọ rẹ̀ kó mo ti kọ́ lẹ̀ dáadáa ẹni wọ̀ ẹ̀ kò ní débẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ káwọn òbí yálà ìyá kọ́ bàbá ọkọ ìyá ìyàwó bàbá ìyàwó tí wọ́n dá sí pé wọ́n sábọ̀dọ̀ ìyá ni wọ́n bẹ̀rẹ̀ wọn lọ kí n tọ́jọ́ gbogbo jùlọ lábẹ́ ẹ̀ bẹ́ẹ̀ wọ́n náà ní kí ni tí sábàbí òwe bá ti ń ṣe sábàbí ẹ̀sìn gbogbo nǹkan ní ìlú ṣe sùúrù gbogbo nǹkan ní ìlú ṣe sùúrù ṣùgbọ́n ìyàwó tó jẹ́ pé ó lóko sí ti yí òye kí o tí a bá sọ pé tí ọ̀bá ilé kọ́ lè nínú ọkọ̀ lọ́wọ́ ìyá rí bí nítorí láti bò ti wọlé wọ́n bẹ́ẹ̀ lè sọ pé ẹ̀rí lọ́tọ́ gbá ti kó kí òun àdúgbò tó kó sí ti yí mọ̀ àdúgbò máa fóònù ẹtí èkìrò àmà jẹ́ mùsùlùmí sẹ́kù ìdí ẹ̀sìn tẹ̀lé o àbí ìyá rí ẹ̀rí tó dájú pé gèrè pé ó rìn kò yìí tàbí ìyàwó tí wọ́n gbé wọlé láàrin oṣù méjì wọ́n bá rí ọlọ́dọ̀mọ̀ yẹn kátọ́ọ̀nù tó tó lé àti kò ní tòtì ní ìpínlẹ̀ ìlú lẹ́nu mi tí mo jẹ́ tí wọ́n di ẹrù tí wọ́n di bàtà wọ́n di kíní wọ́n di kíní kan òun ò sì di tuntun ní àdìsí ìjọ máa ń dárayá. gbogbo ní ilé òun tí òfin ìṣẹ̀yà pàtàkì gbogbo olùkọ́ àwọn tó bá dábẹ́ ilé òun tí wọ́n rí ní àmàlápẹ́pẹ́ ọkọ̀ ṣe bákan àbáwọn òbí rẹ̀ ṣe bákan nígbà ní láàrin àwọn òbí ìní wàhálà ọ̀wà ìyá akọ àti ìyá àyàwó wọn lédè àsùn yọ wà Yes, Sheikh. What is the punishment for a person that that tell his wife that I will never be with you again? If I stay with you, it's like I stay with my mom. And after that, when they get someday, they continue with their marriage. What is the punishment for those people? eléyìí tí àwọn olùkọ́ pè ní àṣìhà ọ̀rọ̀ bá yọ lẹ́yìn ẹ̀rọ ìmúlẹ̀ nínú ìdí sáàlì ìdájọ́ tí ẹ wá lọ́tọ́ àpàdà wá sí kòtà sáàlì obìnrin ọ̀pọ̀ obìnrin ọ̀dà ló kọ́ sọ pé àwọn ẹ̀rọ tí wọ́n bá tún súnmọ́ bí ìgbà mo súnmọ́ ìyá rẹ̀ ó kú ìyá rẹ̀ fún ọ̀pọ̀ tó bá tẹ̀sí ó ní ìyá rẹ̀ fún un tí ìyá rẹ̀ bá tóbi wá ju ìlú ti sọ bẹ́ẹ̀. ìdájọ́ ti ẹ̀ yàtọ̀ ẹlẹ́wọ̀n ẹlẹ́wọ̀n ni wọ́n pè ní ìhà ẹlẹ́wọ̀n ni wọ́n ní wọ́n ní bùkátà ti bùkátà ti fọ̀sọ̀ ọ̀nà ẹ̀ ní fún mi pàdùkà ní àwọn sọ iṣẹ́ àtàkọ́lá àtàlà. Thank you también de su parte. La intención de su organización para nosotros. Aynısı bence yani en var yani. Yani Assalamualaikum. Ah, ah mama, ẹ̀yìn méjì aláwọ̀kọ́ wọ́n ní arábìnrin kan wà ọbẹ̀ kan wà tó ń ta ìkọ́bọ̀ àtàkì ọ̀tọ̀ yìí ẹ̀rọ àmàdìrà wọ́n lọ́wọ́ náà sáwà pé arábìnrin kan wà nípa àná pé òun fẹ́ ra ẹgbẹ̀sẹ̀ kọ́kọ́ ìrìn àti kàkà wọ́n kó òun lọ́kọ́ sí ti sísá owó náà wọ́n o ó ní yorùbá ló jẹ ọdún mẹ́ta ó ti olóòtú lé lọ́dún mẹ́ta padà wá ní ìsọ wa fún wọn náà rẹ̀ sí ẹwà mọ́síláṣí ó ní yorùbá ló jẹ dáadáa kò táwọn òkè mi tí wọ́n bá rí àlẹ́tọ́ bá mọ̀ àlẹ́tọ́ bá gbọ́. so ó di six thousand naira rẹ̀ ń sẹ́kún kó sí kí wọ́n àwọn ọkọ̀ ní tí mọ́síláṣí ó kú lọ tí ìrògbẹ̀ ilẹ̀ ẹ̀bá yọ nínú àwọn òkú ṣọ́ṣàlá ilẹ̀ àmì àsìkò ìkéde lọ́mọ̀bẹ̀ lápò mọ́síláṣí títí dọ́tọ́ náà bá ní kí ìrògbẹ̀ ilẹ̀ rẹ̀ kọ́lọ̀ sàmàlà ẹlẹ́gbẹ̀ẹ́ àwọn ọmọ ẹ̀yà kọ́lọ̀ bọ̀ sàn lẹ́sìn rẹ̀ àwọn elétò àwọn elétò ìlera tí wọ́n ń sin àwọn medical matters àbọ̀nà àwọn ẹ̀sìn máa bá wà sí àwọn programs nígbà kan nípa ètò ìlera dábàá bá pẹ̀lú tí wọ́n fún wa ní márùn ìwé ìtọ́jọmọ́ fún wa bí ọmọ ojú rẹ̀ láti ta ní tọ́jà rẹ̀ lórí tí nǹkan bá ń sẹ́yìn owó ti bèrè fún ẹ̀ tó sọ pé òtún lọ mójú tó nǹkan báyìí nípa ìdí tí nípa ìtọ́ bá dìgbà tí ó yìí sí kọ̀ǹpútù so a gbìyànjú láti ṣètò pẹ̀lú ọjọ́ sọ tá bá lè ní àǹfààní láti wá ṣe ń di ìwáyà bí wọ́n dá sọ̀rọ̀ àbí so láàárọ̀ wọn a fi tún mi àwọn láǹfààní wọ́n lè wá àwọn ọ̀rọ̀ àwọn ṣàfihàn ẹ̀ṣọ́ wá tí wọ́n lè wá sí nínú àwòrán ẹni tí wọ́n bá tẹ́ tó bá lọ́wọ́ bá tẹ́sì rẹ̀ tó sì kú ní mọ́ràn wọ́n wà tó ń ṣàlà àwọn fúra sí tó báyà ń lọ sunday tó ń bọ̀ nílẹ̀ láti lẹ́nu báyà wọ́n tó tá ní ìlú abẹ́rẹ́ ní báyà wọ́n lẹ́sẹ̀ lábẹ́rẹ́ yẹn títí káwọn tó àwọn mẹ́wàá káàdì lọ́nà bá ti tí wọ́n bá dé wà tó wọ́n wà lára ẹni tó bá fẹ́ tí wọ́n bá ṣe tí wọ́n fi kúlé mọ́ra lọ́kẹ̀ ìwọ̀n ọ̀pọ̀lọpọ̀ bọ̀ inṣàlá ò báyà tọ́lọ̀ bá ti tọ́ bá ti ti ọ̀ sunday ti bọ̀ wọ́n sì tún náà tọ́lọ̀ bó ṣe ní rọ̀bì aláwọ̀ ṣáda aláwọ̀ ti lọ́nà ní kọ́ṣẹ́ tí wọ́n ti kú lé mẹ́rin náà wọlé wọ́n ṣe tó ولكن يجب ان يكون هناك اشياء اخرى ومتعنا بأسماعنا وبصرنا وقوتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يهدينا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام